no no no no ó ní ọ̀rọ̀ tí fẹ́ bẹ́ẹ̀ sọ jókòó. àṣàbí torí ọ̀rọ̀ tí fẹ́ bẹ́ẹ̀ sọ màá fẹ́ kó tẹ́tí ẹ̀ dáadáa nítorí pé gbogbo nǹkan tí bá bẹ́ẹ̀ sọ ń bì mo fẹ́ kó mú lò tó bá wò ó wàá rí i pé ìgbà tí mọ́mí ẹ ṣàìsí mo lè sọ pé ọmọdé ni ẹ ò dẹ̀ tó ń ṣe ọmọdé náà nítorí pé o kéré jù náà gbà yẹn sórí àìfẹ́yàwó mi wá sínú ilé nítorí ìfẹ́ tí mo ní fún wa àtìyẹ́ mi mi ò ní fẹ́ gbéyàwó wá sínú ilé kó a máa ní ẹ lára tàbí kó máa kó àyẹ̀ sókè mo nífẹ̀ẹ́ mọ́mí ẹ gidi gan ni ó pẹ̀lú nǹkan tí. Tí tí mi ò ṣe fẹ́yàwó látijọ́ yìí. but um, àṣàbí eh, òun ṣe ọmọdé mọ́ tó bá wò dáadáa àti wọ twenty five years nsìn. gbogbo nǹkan tí ọmọ gidi ń ṣe ọmọlúwàbí ń ṣe gbogbo ẹ̀ ló ti ṣe mo ní kó kàwé ó ti ká àkàyànjú mi ò mọ nǹkan tó tún dẹ dúró àṣàbí ìwọ nìkan ló wà lọ́wọ́ mi ṣé ò tí tó má rí ni àwọn tí wọn ju ẹ wọn ti dọmọlẹ àwọn tó tẹ súnmọ́ yè jẹ rárá wọn ti má rí kí ni wọn wá ń dúró ṣe àṣàbí what are you waiting for. <sighs> dádì hmm? mo ti gbọ́ ẹ ṣe gan ni ẹ pẹ́ fún mi ẹ jẹun mọ́ gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo ti gbọ́. ok kí wàá ṣe pé kó gbọ́ just like that kó mu lò ní kíákíá dẹ̀ ni. ok dadi mo ṣèlérí fún yín màá wá nǹkan ṣe sí. ṣé wàá rí ìlérí tó ṣe yẹn hmm. wàá lajú ẹ̀ dáadáa báyìí má mú ọkùnrin lásán ṣá wàá bá mi nílé ọkùnrin torí ẹ̀ kúrò torí ẹ̀ kúrò tó ń bomi sórí. no problem dadi. Ah, okay ẹ o lè máa tó lọ. okay mo ti lọ. daddy loves you. i love you too daddy bye bye. Ah, okay bye bye take care of yourself. Ah, okay okay. dúpẹ́. daddy. how are you. ẹ ra sá. báwo ni. Ah, àwọn ará ilé ń kọ́. adúpẹ́ fún wọn sá. òun ni gbogbo ojú ẹ ń glita yìí. ẹ ṣe eh? daddy. má bínú pé ó ṣe díẹ̀ kí n tó yọjú sí mo ń ṣàwọn kankan ní ilé mbẹ. Ah, kò sí problem sir mo understand. okay um, lóòótọ́ ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ̀ẹ́ sọ nítorí ẹ̀ ni mo ṣe ránṣẹ́ pé ẹ̀ ah, sórí àwọn nǹkan kan ó ń kan mí lómi nígbà kan mo á wí pé ta ni mo lè sọ fún àbí tí n lè béèrè lọ́wọ́ ẹ̀ hmm. mo á rí i pé ìwọ ni nítorí pé mo mọ̀ pé ìwà àtọmọ mi bí five and six ní inú gbogbo àwọn ọ̀rẹ́ tó ní ó dàbí ìwà ló fẹ́ẹ́ finú tọ́ so mo wá ná àwọn questions kan tí bẹ́ẹ̀ bí lọ́wọ́ ẹ̀ jọ ọ̀rẹ́ kì í ṣe ọmọ kékeré mọ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn ta ni ọkùnrin tí wọ́n fi pé ó wà láìfẹ́ mo fẹ́ mọ̀. Dádì, mi lè parọ́ fún yín. Mi ò mọ̀. Mi ò tíì rí anybody pẹ̀lú ẹ̀. I don't know. She's finding it difficult to have a relationship. Mi mọ̀, mi, mi, mi. Ah, kò yé mi sà. Ẹ̀yin ò dẹ̀ kí ń advice àbí kẹ́ máa tẹ̀ gbọ́kùnrin ṣeré níwájú ẹ̀ bóyá nǹkan tí ò rí á lè rí. Ah, ní èjì tẹwà yìí kò dáa kí Sisi má ti mọ ọkùnrin. kò tiẹ̀ yé mi bọ ẹ má wọrí dáàdì gbogbo ìlú máa létò. mo mo wọrí o dúpẹ́ mo wọrí mo wọrí gidi gan ni òun ò tí ì mọkùnrin nìyẹn irú ẹ̀yin tó dàbẹ pé ẹ ti fẹ́ mọkùnrin báyìí tẹ́ bá ti ń bọ̀ ní sàkání ẹ dẹ̀ fi kan kẹ́wọ́. dáàdì àwọn ohun bára wa ṣerú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn ah. kárí àwa la gbójú mọ́ bó ṣe máa dá fún wa in future òun la wà all about à ṣe ń kọ mẹ́rin. má sọ fún mi pé wàá náà tí ì mọkùnrin o. Ah, bó ṣe wà ìwà àti ní ìwà àti mọkùnrin tó mélòó. Ah, mi ò ṣe ró ni mo ró ìsà mi mi ah, ṣe ró èmi kankan ọwọ́ mi rè lókè ọwọ́ ọlọ́run mo wà. awọ ẹ̀dá. mo rí sà. dúpẹ́ ìwọ náà tí lọ́lọ́kùnrin dé. ó dáa ọlọ́run á bá mi tọ́ yín sọ́nà ibi táwọn ọkùnrin wà ọlọ́run á bá mi tì yín lọ síbẹ̀ ah, ṣe ti gbọ́ ẹ ṣe ẹ já mọ́ra ẹ ta mọ́ra ilé obìnrin òun pẹ́ ṣù. ẹ ti yé mi sá. Ah. ẹ ṣe ma ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe. gbọ́dọ̀ hmm. àwọn wà. Ah. bẹ́ẹ̀ ni <laughs> ṣe dáadáa ni dáadáa ni ó dẹ̀ pè mí lemọ́lemọ́ mm. báyọ̀ fẹ́ rí mi fẹ́ rí mi ṣé kò sí. kò sí ọ̀la. ṣé káwọn ilé ká lọ sọ̀rọ̀ náà. ok ok ẹ ṣe ẹ ṣe. <laughs> ṣàlàfíà ni. dára ni ẹ kújọ sọ. ọ̀rọ̀ kan ló ń ṣe mí bákan so mo lè nídìí mo nídìí nǹkan mi. relax yourself and tell me what is it kí ló ṣẹlẹ̀ gbogbo. ẹ sá ọmọ kan lèmi àti ẹjọ ń fẹ́ra wa. ok. mo lè láìkẹ́ gan so ó wá lóun lóyún. ọlọ́run lóyún abo lóyún. ẹ bó ṣe sọ fún mi èmi wá gbà. sọdẹ ni ẹni sọmọ kékeré ni ẹni tóbìnrin bá lóun lóyún fún ẹ ẹ ẹ lè lọ wádìí kò ṣú ọ pé lóòótọ́ ó lóyún ẹ lè ṣe ogun yẹn ni ẹ lè rí dókítà ni. ẹ gbogbo nǹkan yẹn náà lè mi fẹ́ ṣe torí inú mi dùn bóyá sọ fún mi ká ṣe lọ ṣe test ká mọ bó ṣe jẹ́ ká mọ iye weeks tó jẹ́ nínú ẹ̀ kò kò fún mi láàyè because ó ń jẹ́ kí n mọ̀ pé oyún yẹn kò ń ṣe nǹkan tá lè filẹ̀ kò ń ṣe nǹkan tẹ́lẹ̀ fílẹ̀ lóyún kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan. ó lóun fẹ́ ṣe because mi tí ìwà òkè tó mi tí ní mọ́tò mi tí nílé ńlá. ó fẹ́ ṣẹ́yún. bẹ́ẹ̀ni. reason tó dẹ̀ ṣe fẹ́ ṣẹ́yún ni pé o ò tí ì ní nǹkan tó. bẹ́ẹ̀ni. àwọn ọmọ ìṣá yẹn ò tó torí kí ló tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nígbà tí kò ń ṣe pé lọ lọ́hùn ṣé ṣé mi lè bá sọ̀rọ̀. torí ìlú òun ṣe wà inú mi máa dùn tẹ́ bá lè bá ń bá sọ̀rọ̀. báwo lè mi ṣe lè rí bàbá. máa mú mi máa fi gbogbo ọpọlọ bóyá kí n mú wá síbí ni o bẹ́ẹ̀ báyìí máa pàdé máa mú mi máa ṣe. tó bá mú wá síbí yẹn máa dà ah. tàbá lè jókòó ká sọ kò kò make sense à ń ṣẹ́yún yẹn o kò kò mọ́pọlọ wà àwa kọ́ lọ lọ́hùn. mo dẹ̀ láìké gan. Maori, I will talk to her. Don't worry, I will speak with her. Oh. <coughs> kí ló ṣe é tó kàn dájókòó tó kásíbí látẹ̀kan tó ti dé o kàn ṣáà ń sùn owó wà ókè what is wrong with you. ó kàn rẹ̀ ó kàn rẹ̀ ṣé kò ṣe pé ti lóyún ṣòro symptoms pé o lóyún kò ní nǹkan tó ń ṣe because ó ní bó ṣe ń ṣe ni ó kàn ń wo ojókòó ń sùn ó wà ókè bí kó máa rẹ̀ kó máa rẹ̀ symptoms ẹni tó bá lóyún lélẹ́yìn náà àwọn. ìtẹ̀mú dàbẹ̀. ó dàbẹ̀ àbò ti lóyún. Mm, <laughs> dúpẹ́ kí wàá ló ń ronú fún ó bá ti sọ fún gbàtọ́ ti dé ìgbà látàárọ̀ má ti máa tọ́jú ẹ because nǹkan tèmi fẹ́ ló ṣẹlẹ̀ yìí náà because i'm very sure pé ẹni tó máa lóyún fún big boy ló máa jẹ́ mo mọ̀ pé ẹni tó máa lóyún fún ẹni tó máa tún tilé tàn ní tó máa lówó tó máa wà òkè dáadáa mo mọ̀ pé bó ṣe wà ní ọkọ ẹ máa tẹ̀lé alẹ́ fún ẹni kejì sí ọ̀lẹ́kì i'm very sure bẹ́ẹ̀ o fẹ́ ṣe surprise mi ló fẹ́ kí n mọ̀ wo máa mọ̀ at last náà ni èmi máa ń guess ni mo dẹ̀ mọ̀ pé mo ti guess right tó mọ̀ dáadáa lẹ́rọ̀ lọ́kọ̀ ẹ̀ pé mo guess right because mo mọ̀ pé bíbọ̀ èrò máa fẹ́ wọ́n tó fine báyìí kéèmì àti wàá wàá ṣe fẹ́ ṣe tó máa pe ọkọ̀ wáyé báyìí tó máa bá sọ̀rọ̀ ìjọ wo la fẹ́ fi jọ introduction sí ìjọ wo la máa lọ registry ìgbà wo máa bẹ̀rẹ̀ sí ní plan wedding nǹkan tó kù èmi nìyẹn náà àti yá ìyàwó náà àbí ká máa plan wedding lọ lókù. àǹtí ẹ̀yin lè ń báyìí. kí ni sórí sórí sórí máa ṣe fẹ́ gbọ́ sórí àwọn obìnrin aṣọ tó kéré tí màá mú fún ọ bíi forty five thousand ọkùnrin sixty k adébẹ̀rẹ̀ from there àwọn máa plan everything preparation fi yẹn lè pé mi mo wà ń bẹ̀ ò <laughs> trust mi ni. <laughs> over excited jù. of course inú mi ń dùn ni because nǹkan tí mo expect ni wọlé dé I am so happy. but èyí tí mo lóyún fún bí gbàgbé pé nǹkan kan ṣẹlẹ̀ accidentally ni because ẹlẹgbẹ́ péyàn scott ń yálé gbé e. mi. mo gbọ́. Ah, oúnjẹ àárọ̀ gan ò bá tọ̀ sùn. dúpẹ́ ṣé wọ́n kì í. ó rẹ̀ mí. ẹni tó lóyún fún old scott ọdún èèyàn ah, tó túmọ̀ sí wípé <laughs> kò kò lè róúnjẹ àárọ̀ jẹ́rí kó máa rí tọ̀sán jẹ àbítalẹ́. nǹkan tí ẹ bá kù mọ. ìwọ ọmọ tó dáa tó yìí ó dẹ̀ la ojú ẹ̀ sílẹ̀ ó lè gbé ara ẹlẹ́ fún wèrè tẹ́mi lóhùn. jọ dúpẹ́ sọ fún mi níbo gan lẹ ti pàdé náà mo fẹ́ gbọ́. ṣé o lè sọ̀rọ̀ ni wọ́n ní mo ti lọ pàdé ra yín. ó kàn ṣẹlẹ̀ náà ni ó kàn ṣẹlẹ̀ náà ni ah! I'm disappointed in you. I saw it because mi ò respect irú nǹkan báyìí sí rárá ìwọ tí mo rò wípé o máa mú wà mí ẹ o máa mú wà mí o máa ṣe nǹkan tí mò ń ṣe o máa wà bí mo ṣe wà ha. dáhùn dáhùn dáhùn ọmọ ìtì bá yé jẹ́ mo dáhùn dáhùn dáhùn ààyè mi o ààyè mi ò jọ mí o ò jọ mí o ìwọ tún yẹ pé ọkùnrin tó máa gun orí ẹ̀ gan-an ó yẹ kó máa wò pé ah ah ló wá lóyún fún ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́ láì ṣe pé fi oògùn mú ẹ ó wá ń sọ ó sì pé òun tó kọ́tọ̀ lẹ́nu pé ìwọ ò tẹ̀ wọ́n bó ṣe ṣẹlẹ̀ ẹ dúpẹ́. má wọrí ọ̀rọ̀ ẹ̀ ń ṣe sí jẹ́ kí n parí nǹkan tí mo ṣe nílé àbúrò abálọ̀ rẹ̀ excuse. ẹ kí ni wọ́n kò ṣe é sí dúpẹ́ má bí e sínú libi rúùmù tèmi o láì tí ẹ kó gbọ́ mi tọ́rọ̀ kò fẹ́ bíbi òṣìṣẹ́ kan bọ́sà kó lọ bì má jẹ́ kí bínú sí ẹ̀ tó pé inú ń bí mi gan nonsense. Auntie, I'm sorry. gbogbo ẹ̀ ẹ̀ẹ́ wọ́n fẹ́ rí mi ṣé kò sí ah, ẹ mo ti gbọ́ I'll get back sí lórí ẹ̀ all right take care. kí ló sọ. Ah, dídá mi láre ni ó ní ẹ pé ẹ̀gbọ́n òun fẹ́ rí mi. ẹ̀gbọ́n ẹ̀ ni kò yọjú sóun ẹ kí wàá nìwọ rò. mo ní mo ti gbọ́ náà ni pé màá wá rí òun. wàá lọ kí ni má tàn wò dúpẹ́ má lọ síbẹ̀ rárá ah, ah. <laughs> ṣé o mọ̀ pé tó bá lọ sílé wọn tó bá lọ rí wọn ni ṣé o mọ̀ pé wọ́n lè fògùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni yes ó lè fi ògùn bẹ́ẹ̀ sọ pé kó fi oyún inú ẹ kó fi sílẹ̀ kó má ṣẹ́ kí ló ń sọ yìí má dánwò wo bí gbogbo nǹkan tó bá bẹ́ẹ̀ sọ pátápátá jẹ́ kó ń bẹ sọ lórí fọ́ọ̀nù mm-hmm. jẹ́ kí wọ́n bẹ sọ kí mo tẹ̀ sọ pé padà wàá jẹ́ kó yẹ kó tó bá ti di ọ̀la kó pè yẹ nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ sọ pátápátá kí ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ sọ lórí fóònù so ọ̀la yẹn mi àti ẹlájọ́ máa wà papọ̀ wọ́n á máa bẹ́ẹ̀ sọ màmá gbọ́ ṣé ti ẹ̀ máa tẹ̀ wá gbọ́ bóyá ẹ̀gbọ́n ẹ̀ yẹn máa support pé kò fòyún sílẹ̀ kó lóyún fún ọmọ tí ò lówó tí ò lówó lọ́tò níṣẹ́ lọ́wọ́ yẹn bóyá máa accept jẹ́ kí n fi tẹ̀ra mi gbọ́ tí ó ṣe kí ló wà lọ́wọ́ bọ̀bọ̀ wòde yẹn kí ló fẹ́ fi tọ́ ọmọ kí ló fẹ́ fi tọ́ ọmọ fún ara ẹ̀ gbòòrò orí ẹ̀ wọ aṣọ wọ bàtà ẹ̀ ibo ló fẹ́ kí ló fẹ́ rà ládùúgbò tó wà lára ẹ̀ kí ló ní lọ́wọ́ tó fẹ́ fi rà ó wá ní pé kó máa kó máa kókó máa ọlọ́run ní jẹ́ wò ó dúpẹ́ tí ẹ máa wò mí lẹ́kọ̀ọ̀kan máa fi tèmi ṣe example náà ó yẹ kó mọ̀ pé mi tí mo ìwà yìí kò sí nǹkan tí mo náwó sí nílùú tí ò tẹ̀mí lọ́wọ́ tó túmọ̀ sí pé mi ò bó olóòórùn ṣe pọ̀ mi ò bá àwọn wèrè ọkùnrin rìn pọ̀ jọ nítorí ọlọ́run jára ẹ jára ẹ jẹ́ ká gbọ́n tó máa sọ lọ́la tá bá ti wá gbọ́ tán ìgbà yẹn ni màá mọ nǹkan tá máa ṣe kò sí tó jọ ó lọ sí anywhere ṣó ti gbọ́ mi tá máa lọ bí tá à ń lọ má jẹ́ car keys. So let me tell you, gbogbo mọ́tò tó wà ní ọgbà yìí, èmi ni mo rà. O ò dẹ̀ ní access kankan sí wọn mọ́ until tó bá ṣe nǹkan tí mo ní kó ṣe. Ah, ah. Dadi, why are you talking like this? Ṣé nítorí pé ọkọ̀ tẹ̀sán kí n mú wá sílé lẹ ṣe six káàkiri mi? Ètòrí ẹ̀ ni mo ṣe six ẹ̀ o, oh my dear. Ah, dadi ṣe mí nẹ̀, báwo lẹ ṣe máa six káàkiri mi torí ẹ ní pé kí n mọ́kọ wálé tí mo dẹ̀ tí mọ́kọ wá sílé. Nǹkan tí ṣe máa six lọ́wọ́ ẹ̀ ó sì pọ̀ ju mọ́tò lọ. Hmm, gbọ̀ngbọ̀n nǹkan tí máa six ó pọ̀ ju mọ́tò lọ ọ̀ǹtì tó bá ṣe ìfẹ́nu mi lọ mú ọkọ wálé. bó dádì èlé space mi kí n lọ sí tambẹ̀ kíkọ lọ mú just any how person wá fún yín náà. ẹ ń ṣe ló bá mú asíndẹ wálé fún mi wo ẹni tí ọlọ́run fọwọ́ kàn ní kó mú wá bá mi nulẹ̀ o ẹ́s nǹkan tí máa ṣe fún ẹ wàá mọ̀ pé dádì ẹ gan ó ń gbá lórí ẹ̀ and ọkọ tí mo ní o mú wálé kó mú wálé ní kíákíá ó gbọ́ àbò dáhùn. but daddy wait now. babe ṣé o gbogbo nǹkan tí dáàdì sọ yẹn òótọ́ ọ̀rọ̀ gidi ni bí gbogbo abiyamọ dẹ̀ ṣe máa wùwà òun lọ́ọ́ ti wùwà yẹn abiyamọ gidi ni wọ́n enele ni ó yẹ kó ti máa ráwọn grandchildren wọn ó dẹ̀ tún mọ̀ pé ìwọ nìkan ni lọ́wọ́ wọn so kí ló expect. mo like the last statement tí wọ́n sọ yẹn ọ̀rẹ́ mi ṣé kí n má pààrọ̀ fún ẹ ó ní láti act fact pẹ̀lú nǹkan tí dáàbì fẹ́ yẹn o sódà àlàáfíà máa lè jọba hmm. àbí kí ló ní mo sọ. bẹ́ẹ̀ ni o. Ah. bọ́ àwọn òbí tí yóò pressurize me now. Ah, ah. what do you mean? Hmm. wọ́n ṣe máa pressurize wa ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o ò lè fi tiẹ̀ o ò lè fi wé tiwa àwa pọ̀ lọ́wọ́ àwọn òbí wa and at this stage ó yẹ ká dé ojú wálẹ̀ báyìí ni ká lè rí mú ọlọ́run má jẹ́ ká gbégun eléegun Sorry, apart from pé akọ̀lọ́wọ́ àwọn òbí wa àtàpátá dìde gangan ni àwọn òbí wa and the ò ní problem gbogbo nǹkan tó ní ìbáyìí ló ti wà nílẹ̀ hmm. àwa yìí a kò lè fẹ́ anyhow person Sorry, wọ anybody ló lè fẹ́ o ní problem. ah o ò ní problem o àwa a gbọ́dọ̀ dán wò ká má bàa hmm. tẹ́ tá a bá try láti lọ fẹ́ uh, ọkùnrin kan tí ò wà financially stable a ah. máa jẹ̀yà báyìí lójú pálí ni a gbọ́dọ̀ dán wò. <laughs> ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn ó yàtọ̀ sí nǹkan tẹ́mi ń rò. Ah, ah. kí ló wá tún rò. ká tiẹ̀ sọ pé mo fẹ́ má rì báyìí náà ta ni mo fẹ́ fẹ́ báyìí náà. ta ló fẹ́ fẹ́. Ah, ṣo fẹ́ sọ fún mi pé ò ní boyfriend ni. ó dé mú boyfriend ẹ lọlé fún dádì àbí. ta lẹ̀yin rí pẹ̀lú mi. <laughs> another problem lélẹ́yìí o. Oh, ò ní boyfriend. Dare. Sá. Ẹni tó ló ń bọ̀ látẹ̀kàn, á ti wà ń bí over an hour láti ń dúró de ṣe. Ṣójà ṣì máa wáṣá. Ìgbọ́ wà wọ̀rí, ẹjẹ́ ń pè é kí n mọ bí ti dé. Àbẹ́ṣe o máa ti súnmọ́ bí. Okay. Ó dẹ̀ sọ fún mi pé òun ò ní pẹ́ mi o. ẹlẹ́dàá um, ibo lo ti dé because ìwọ ló jẹ́ kí àwọn jáde wọ́n dúró dè ẹ́ ah wọ́n dá ẹ dúró kẹ̀ ẹ ṣe o sọ fún sista pé o fẹ́ wá rẹ́gbọ́n mi lónìí ni ah o wà nílé wa mọ́ báyìí okay hold on hold on jẹ́ kí wọ́n bẹ̀ sọ̀rọ̀. hello dúpẹ́ ìyá mi ṣàlàfíà ni ah no no mi ò mi ò bínú ó kàn jẹ́ pé láti bí wákàtí kan lé la ti ń jókòó díẹ̀ no it's okay it's okay um, dámiláre ọkọ ẹ ló wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi torí ẹ̀ mo ṣe ni pé um, káyìn méjèèjì wá rí mi so àlejò jókòó sọ but n sìn tó dẹ̀ lè ráyè wá mi mọ̀ bóyá ṣé mo lè bá ẹ sọ́nsìn lórí fóònù. ok ó ṣe ọlọ́run aṣàpọ̀nlé fún wa náà dúpẹ́ àbúrò mi ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ fún mi nípa ẹ̀ ó sọ mi pé èèyàn dáadáa ni ẹ́ ó wá ṣàlàyé fún mi nǹkan tó ṣẹlẹ̀ láàrin àbí kí n sọ pé èyí tọ́lọ̀ ń ṣe láàrin ẹ̀yin méjèèjì olóò ti lóyún you see nílé ayé yìí gbogbo nǹkan ni wọ́n máa ń sọ pé ọlọ́run lè ṣe ṣùgbọ́n nǹkan méjì kan wà tọ́lọ́run ò lè ṣe ọlọ́run ṣe léèwọ̀ fúnra ẹ̀ ọlọ́run ò lè ṣe mistake àṣìṣe kò dẹ̀ lè ṣàbòsí sórí nǹkan méjì ọlọ́run kì í ṣe wọn ó ṣe léèwọ̀ fúnra ara ẹ̀ ni náà tọ́lọ́run bá jẹ́ kí irú nǹkan tó wáyé láàrin wa àti dámiláre àbúrò mi wáyé kì í ṣe mistake o máa fẹ́ kí kó o ronú sí dáadáa nígbà tí ọ̀rọ̀ oyún ṣẹlẹ̀ yẹn ṣe ló ní dandan ó insist pé ṣe lè máa ṣẹ́yún ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ bẹ̀ ni pé ó ṣe ṣe rethink ó ṣe túnú yẹn rò dáadáa nítorí ọkùnrin ò ṣe é rò pin o. bẹ́ẹ̀ni mo ti gbọ́ yín sá gbogbo nǹkan tẹ́ sọ ló yé mi bọ̀ mi ò kàn plan láti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi pẹ̀lú ìṣẹ́ àti ìyà ni. ẹ yé mi bọ́ ó máa wù mí kó jọ nítorí ọlọ́run kó jẹ́ kí tèmi náà yí ẹ lóòótọ́ ó dáa bó o ṣe ronú yẹn gbogbo àná là ń fẹ́ ká rí nǹkan ká ní nǹkan lọ́wọ́ tá a fi máa tọ́jú ọmọ ṣùgbọ́n sórí ń gbà mí ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ yẹn ìgbà míì ọkùnrin àtobìnrin míì wọn ní ní footings wọn ní ní bearing náà tí táwọn méjèèjì bá fẹ́ra wọn wọlé eléyìí tó ṣẹlẹ̀ láàrin bí mo ṣe sọ pé ọlọ́run kì í ṣe mistake ṣáà mọ̀ bóyá ọlọ́run fẹ́ lò fún yín ni bóyá ìgbéga lọ́lọ́run fẹ́ fi ṣe fún yín torí tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ó máa ń jẹ́ kí ọkùnrin túnra mú ó máa ń jẹ́ kí ọkùnrin feel responsible do you understand ọkùnrin máa lè tó bá mọ̀ pé nǹkan kan wà tó ń léun á lè sáré torí àwọn Yorùbá ní ẹni tí ò sáré ò lè tètè débi tó ń lọ ẹni tí òun ò lè kò lè mọ̀ pọ́n sáré ẹni tí ò sáré ò dẹ̀ lè tètè débi tó ń lọ so tí irú oyún tó wà láàrin yìí tẹ bá filẹ̀ tẹ filẹ̀ kẹ wá wo ìyanu tọ́lọ́run fẹ́ ṣe nínú ìgbésí ayé ẹ̀yin méjèèjì advice mi nìyẹn jọ nítorí náà ìyá mi àti pàápàá ṣó mọ̀ pé ewu náà wà níbi kóbìnrin máa ṣẹ́yún ẹ tó bá yẹ pé wọ gangan ìwọ ni tèmi ìwọ làbúrò mi nǹkan tí mò ń sọ yìí náà ni màá sọ fún ẹ ẹ má tiẹ̀ ẹ má ẹ má ronú àti ṣẹ́yún ẹ jẹ́ ká wo dáadáa tọ́lọ̀ máa ṣe fún yín láti bẹ̀. ok sá kò sí wàhálà màá gé back sí yín lórí ẹ èmi àti Dámiláre máa sọ̀rọ̀ tàbá ti conclude màá jẹ́ kẹ́ right thank you èyí tó sọ iná dà ó jẹ́ ká rojú ọ̀nà ó ṣe bá mi kí sísá ẹ̀ ọ̀dẹ́ máa máa retí kẹ̀gẹ́ bá sí mi ṣe wọ́. ọ̀rọ̀ àṣà ẹ ṣe sá. ẹ ṣe gan sa mo ti mọ̀ pé tí ẹ̀yin bá ti bá a sọ̀rọ̀ máa gbọ́. náà nǹkan tó sọ fún mi kọ́ ẹ̀ o nǹkan tó sọ fún mi ni pé òun gbọ́rọ̀ mi lágbọ̀ọ́yé òun àti ẹ máa jókòó ẹ tọrọ yẹn sọ ẹ máa padà á fèmí lábọ̀ nǹkan tó sọ nìyẹn ṣùgbọ́n mo ṣí ọ pẹ̀lú ògo Ọlọ́run dídùn lọ́sàn-án máa sọ. àmín àmín àmín. bàbá ọkọ mi ẹ ṣàfọkàn yín balẹ̀ mo mọ̀ pé tó bá bá sọ ọmọ àgbọ̀ tó rí pé ó dàgbẹ́ nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn. Ah, mo nífẹ̀ẹ́ gan-an. Ah, àmín o Ọlọ́run àti ọkọ gbọ́ o nǹkan tó kàn nǹkan tó máa ń ṣẹ̀yìn obìnrin gan-an òye mi bẹ́ẹ̀ ṣe máa ń ronú ẹ láìṣọ Ọlọ́run ó ṣe máa ń rò pé táwọn bá fọ oyún yẹn lẹ̀ táwọn bá bímọ sí inú ìṣẹ́ làwọn máa bí sí. ọkọ mi ṣòro kan ṣe gbogbo obìnrin ló máa ronú bẹ́ẹ̀ bọ Ọlọ́run á jẹ́ kó bọ́ ṣe. tí gbogbo obìnrin bá tiẹ̀ ronú bẹ́ẹ̀ mo mọ̀ pé wọ́n lè ronú bẹ́ẹ̀ ìrònú tiẹ̀ rí bẹ́ẹ̀. kí ló wá ń sọ báyìí ah, wọ́n máa ń píríṣì gospel man. mi ni. <laughs> wọ́n ní nǹkan tí ó tó ń bọ̀ wá ṣẹ́kù kí n ní sùúrù èèyàn máa ń ní sùúrù ni nígbà ayé tàwọn Eh, ìgbà tí àwọn àwọn nu inú yàrá kan làwọn ń gbé mm. in fact yàrá kan yẹn àwọn tún scott lọ́dọ̀ èèyàn mi nísìnyí kí n máa wà wọn ọlọ́run ti gbàkóso àwọn ti sílé epo mẹ́ta àwọn ti ṣe gbá. owó tí ẹ ti tó jàre sítórí ayé tiwọn nìyẹn bó ṣe wọ́n kọ́ ló láì tiwọn nìyẹn nígbà yẹn nìyẹn kò ń ṣe nísìn nísìn wàá ṣe kó tó jẹ ni hmm? tí o bá lówó o ò lè gẹ́tì nǹkan gidi hmm. láyé sìn wo my dear sister you go láti like anybody jìyà òṣì kankan o owó ìtàn sọ yẹn story inú family tiwọn ni kò kún ẹ rárá ṣó ti yẹ kò kún ẹ láti bí síbẹ̀ so fún díẹ̀ yìí gbogbo to wa wá fi tara ẹ̀ gbọ́ tó túmọ̀ sí wípé kíní tó wà nínú ẹ̀ yìí ó máa lọ yọ dànù bẹ́ẹ̀ ni igbó ló máa yọ sí torí kò tí tó time fẹ́ láti lóyún tó bá to time ti right person bá dé àwọn afárá tàbá tàkà báyìí two million naira ó máa kó fún wa lọ́wọ́ kan ni tàbá ṣe báyìí five million ó máa dọ́wọ́ wa ni tàbá ní àníìdí one million lọ́wọ́ kan ni tí ò ní wẹ́yìn o so àwa mọ̀ pé eléyìí gan ni right person tó yẹ kó lóyún fún kò ń ṣe dìdìrì dòdòrò òṣì tó ń sàn yẹn ṣó ti gbá mi ádá kò chẹ́rọ̀ kò dẹ̀ lọ gbé kínní ìwé kò gbé dànù kó nínú ẹ̀ kò bọ́ sí gbòòrò kò ṣayé ẹ̀ kò jẹ́ ká mọ̀ ọmọ tó ti dé àkùtì ẹ̀ kó máa wò mí nà ó kí ló ṣe má gọra ẹ̀ má gọra mi ò bá wọn olóhùn ṣe àwọn èèyàn gidi tó wà òkè tó lè gbẹ́rù mi ni mo máa ń bá ṣe ó yẹ kó ti mọ ah, ìwọ tó dáa tó yẹ máa tẹ̀lé àwọn ìdírin wèrè kan kiri tí wọ́n lè ra bàtà ẹsẹ̀ slippers lásán wọ́n lè ra kí ló ń sọ wọ́n ọmọ mi jẹ́ kó mọ̀ wípé ọmọ jọ wọn lọmọ nọmọ pa ó tún ti dé ó tún ti dé nìyẹn gbàgbé òṣì mi ò lọmọ òṣì mi ò lọmọ ọdẹ gbà síbẹ̀ àwọn bá <laughs> pé mo ti ń ṣàkíyèsí yín lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ó dàbí ẹni wípé ẹ̀ ń ronú. Ràfà máa òkú àkíyèsí ò ṣe mi ò ronú mọ́ I will be fine. Ah fine hmm. ẹ bá ronú èyí fine. Ah Ràfà báwo lè ṣe mọ̀ pé ẹni tó bá ronú òkè fine mo ti gbọ́ I will be fine mo ti gbọ́. Ó dáa tẹ bá wá lè ronú mọ́ oúnjẹ tí mo sè kalẹ̀ nǹkan ṣe máa wá lójú oúnjẹ yín báyìí. òkè mo ti gbọ́ màá wá jẹ́nsìn kò fún mi ní ìṣẹ́jú díẹ̀. bí ìṣẹ́jú bíi mélòó. rafa èwo tún ni bí ìṣẹ́jú mélòó mo ti gbọ́ màá jẹ́ kò ní pẹ́. bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ mi ni bí ìṣẹ́jú mélòó ni fún yín. òkè ó yá fún mi ní márùn-ún màá wá jẹ́. ìṣẹ́jú márùn-ún. Hmm dáńgbàna kì í ṣe tó pẹ́ náà ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú márùn-ún kódà kẹfẹ́ ṣẹ́jú mẹ́wàá àjọ wa ń bí ni rafa ìṣẹ́jú má ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú márùn-ún ni márùn-ún mo máa jẹ́ ẹ̀. ẹ wọ́n ti fẹ́ pé ìṣẹ́jú márùn-ún. <laughs> rafa ò ní pa mí ṣá ìṣẹ́jú márùn-ún. ó ṣẹ́yìn ẹ̀ náà. irú èèyàn wo lọmọbìnrin yìí ó pàpà ṣẹ́yìn ẹ̀ lẹ́yìn àdúrà ọ̀rọ̀ tí mo bá sọ. èmi náà ṣe rí nìyẹn ó dùn mí gan sà ó dùn mí gan gan. Ah. kí ló wáá sọ lẹ́yìn ìgbà tó ṣẹ́yìn ẹ̀ tán. ó kàn sọ jájà tí lẹ́nu ni ẹ a sì lè máa sọ̀rọ̀ ká máa ṣọ̀rẹ́ bọ̀ kí mi gbàgbé fífẹ́ láàrin wa pé because òun ò lè wá láti ilé tálíkà kóun tó wá fàkùṣẹ̀. ó sọ bẹ́ẹ̀. shit o sọ yẹn. ṣe fẹ́ gbótọ̀ rẹ̀ lẹ́nu mi mo wà pẹ̀lú sà sà. ìwọ lọ́lọ́run ṣoore fún un tọ́lọ́run ò ṣe jẹ́ kí ọmọ yẹn fi oyún yẹn lẹ̀ kí wà tí eventually fẹ́ra yín ìwọ lọ́lọ́run ṣoore fún un kan imagine wípé ìwà àti ẹ̀ ń fẹ́ra ẹ wà nílé ara yín ọlọ́run dẹ̀ ṣoore fún yín iṣẹ́ yín dáa ń lọ déédéé ẹ ti wá lọ́mọ ẹ wà papọ̀ ọba onígbà lọ́lọ́run ó wá gbé ìgbà míì wà bóyá ṣẹ́ dàrú àbí nǹkan kí ló rò pé ó máa ṣẹlẹ̀ sí ẹ kí ló rò pé irú ọmọbìnrin máa ń ṣe tó bá yẹ pé right now bẹ́ẹ̀ méjì ṣe wà ẹ ní ànító ẹ lánìṣẹ́kù ẹ wá fẹ́ra yín ṣùgbọ́n láàrin méjì ìgbà yẹn kọ́kọ́ wá ṣẹlẹ̀ kí ló rò pé ọmọbìnrin yẹn máa ṣe òòrè gidi lọ́lọ́run ṣe fún ẹ let her go bó ṣe sọ pé ẹ lè jọ jọ rẹ tó bá wù ẹ lè jọ máa ṣe o but má yẹ kí nǹkan kan deep bí fífẹ́ kó dà yín pọ̀ kò ń ṣe obìnrin eh, not good for you. okay sir wọn á bẹ̀bẹ̀ mo bẹ̀ ọlọ́run ọlọ́run á la ẹ̀ àgbì ẹ̀gà ọlọ́run á sọ èdò lówó sori ní kò pẹ́ kò yìí ọlọ́run á kojú ẹ̀ já ṣọdúgbọ́ please. ọ̀rẹ́ mi gbogbo wa la mọ̀ wípé ti wà báyìí bóyá omi ìpè kó wá máa dá jókòó sílé kó máa ronú. Ah! ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ní láti rí bí dáàdi ṣe ń ṣe pẹ̀lú mi nínú ilé it's really affecting me i'm not happy at all. <laughs> Um, yeah, we all know that you are not happy. But ìyẹn ah, ò mean gbogbo bó ṣe ń ká gbọ́gbọ́ ìkọ́ni solutions to problem. Nǹkan tí mo fi òpò yẹ kó ṣe ń sìn ni pé maybe you should get yourself a boyfriend tó tiẹ̀ máa present sí dáadé àbí ó ní láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí kó lè help situation. Ṣé ẹ̀ ń sọ fún mi sí pé kí n kàn lọ sọ́jà kí n kàn lọ mú èèyàn ni àbí kí lẹ́ńtọ́ àti sọ. Ah, ah. Ọjà bíi ti báwo ṣọ́ ń ta ọkùnrin ní ilé iléèwé ọmọ ni àbí because nǹkan tó ń sọ ń sìn kò yé mi. ẹ mọ nǹkan ẹ̀yin ọ̀rẹ́ mi bóyá kẹ́ bá mi wá èèyàn dáadáa ọkùnrin tó nice tó wà òkè tẹ́yìn náà fi pé mo lè fẹ́ tó máa ṣe dáadáa inú ẹ̀jọ̀ ẹ bá mi wá náà ẹ I want to be happy. you will be happy again ìyẹn sure But èmi kàn fi pé kò wá ideal kábẹ́ wá ọkùnrin kò tiẹ̀ normal at all bọ́n mo kàn suggest pé bóyá tó bá ń dá jìnnà tó bá ń dá jáde once in a while bí each week a máa ń lọ yẹn tá a ti máa lọ ń jẹun yẹn wàá rí àwọn ọkùnrin tó wà òkè dáadáa níbẹ̀ you know. are you telling me now pé gbogbo bá ṣe jọ máa ń jáde papọ̀ yẹn ni kò jẹ́ kọkùnrin pè mí nàbí kílẹ̀ ń jọ àti. rárá o ìyẹn kọ́ ó mọ̀ pé at times ọkùnrin mi máa ń wà shy láti approach èèyàn láàrin èrò ó mọ báwa obìnrin ṣe máa ń ṣe a lè bú sẹ́rìn a lè mú ṣeré bó tó bá jẹ́ pé wọ́n nìkan he can easily walk up to you oh can I sit with you ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ ó yẹ kí nǹkan tá à ń sọ ti yí ẹ̀ náà. okay so nǹkan tẹ́ ń tí àti sọ fún mi sì ń pé kí n máa jáde kí n máa dá máa jáde kí n dá máa wà. ẹ náà ó dẹ̀ máa work out. yes wọ́n dẹ̀ máa dé rẹ̀ mọ́lé dídìrín ló máa ń dé mọ́lé dídìrín gọ́ngbà mi ó fẹ́ gbatẹ́gùn àlàáfíà ah, bó tiẹ̀ jẹ́ ní àbọ̀là wọṣọ tó fine kó jáde kó gbé rẹ̀ jáde have fun ẹ pẹ̀lẹ́ o. ọ̀nà yẹn náà ni mò ń tọ̀ bọ̀ mo ti ń tọ̀nà yẹn bọ̀ mò ń tọ̀ bọ̀ mo ti rí ilé kan completed building tó ń cover báyìí ṣé màá ṣé màá lọ ok ibẹ̀ kí n yà wọ́nu bẹ̀. ẹ mo ti yà wọlé ẹ mo ti wọlé hello hello mo ti wọlé dúpẹ́ akíló tó wá kọ̀ fún mọ̀ mi lépa ẹ ibo ló wà mo ti wà ń bì irú kí ni gbogbo ilé bá kí ló gbé mi wá ṣe irú bí bàbá kí ló ṣẹlẹ̀ ń bí. guy ọ̀lẹ ni ẹ. ọ̀lẹ ni ta ni fi gbogbo yẹn lẹ̀ kí ló pè mí wá sí ibà ẹ̀ fún. Um, baby. Kí ló Let's go straight to the point. Um, torí mi ò fẹ́ ká fi iṣẹ́ lólé ayé wa. Torí ẹ̀ ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe yẹn. Wò ó dúpẹ́. Nǹkan tó bá torí ẹ̀ pè mí wá sí ìbàyìí ni kò sọ. John Tiri Ọlọ́run. Sórí gbogbo ẹjọ́ ẹwẹ́ tó fẹ́ máa sọ yẹn. Fi gbogbo yẹn lẹ̀. Kò lè dáhùn yín tó jíṣẹ́ padà náà. Kí ló pè mí wá sí ìbàyìí fún? Please. Um, Dámiláre. Kí ló ṣẹlẹ̀? mo fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ gidi gan ni i love you with the whole of me torí ẹ̀ ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe yẹn. nísìrò mo dúpẹ́ ìwọ ń sọ̀rọ̀ ìfẹ́ èmi love látọ̀dọ̀ ẹ sọ́dọ̀ èmi ṣé wọ́n yìí nífẹ̀ẹ́ mi ṣá. yes ṣé wọ́n mọ̀ pé owó ló ń ṣe atọ́kùn ìfẹ́ láyé yìí. so téèyàn bá ti lówó ń sìn kò ní lówó títí láéláé. i never said that bó ṣé wọ́n mọ̀ pé ká má bàa jìyà la ṣe ń yá má jìyà lọ fà ni. babe torí kíyà má bàa jẹ wá ká má for the rest of our life ká má bàa suffer. reason tí mo ṣe mú business tí mo mú wá fún ẹ̀yìn lélẹ́yìí. business kí wàá ní business náà. No? ah ah nísòro báwo ló ṣe rò pé ẹ máa possible ah ah ọ̀rọ̀ wo ló ń sọ yìí. pípẹ́. possible pa. how. tí wọ́n bá ti make first move yẹn ìwọ kan make sure pé o ò bá ní nǹkan kan pọ̀. yes be the first to say till your wedding night. why. because she's a virgin. okay. yeah. Um, nísòro ká ní mo tiẹ̀ fẹ́ gbà àbí kí n rò pé ó máa possible. Mm ẹ̀bọ̀ báwo how do I meet her ẹni tí mi rírí tí mi ò mọ̀ báwo ló ṣe fẹ́ easy ìwọ fi gbogbo yẹn lẹ̀ fún mi gbogbo necessary information tó need màá jẹ́ kó tẹ̀ ẹ́ lọ́wọ́ your meeting point everything you need don't worry fi dá mi. dúpẹ́. yes baby. so i prefer that all right that's it ó nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n all right. Okay. Thank you. Hello, lady. Ṣé mo lè bá ń No problem. Okay. Sorry. ẹ wá jẹun. agbàgbé tó dà ẹ wá jẹun. agbàgbé ìyè tí ẹ rí lè ni bọ̀ mo lábẹ́ ẹ ń jẹ pọ́rẹ́jì ṣé pọ́rẹ́jì wọn dùn. Ah, ó náà ẹ̀ sùn. mo ti jẹ́ rí bí ìgbà míì àtàwọn máa ń ta ọ àwọn hmm. hmm. máa ń ta ń bá. it's normal. Mm-hmm. That's right. bí i fún mi báyìí kúbìnrin mi nì náà bí yorùbá ń tara àbúrò kí n dà kí wọn máa tijú kò ní wà bold kò ní lè ṣe ìwọ tó ń ṣe lọ́wọ́ àbẹ́rẹ́ ń jẹun lọ́wọ́ àtúbà ikú bẹ́ra mo ti ń jẹ dúnà tí mo ń bọ̀ bàbá pọ́ìjì ó ń lọ lẹ́nu mi bẹ́ẹ̀ ṣe ń jẹ lọ́rùn yẹn. ẹ sì lè gbá náà lọ́wọ́ àìkẹ́. mi fẹ́ jẹ ìyẹn mọ́ pa bẹ̀rẹ̀ láàbà ìyẹn yóò bẹ́ẹ̀ tó bá kú gbà ní ìpàtìjọ ju kò gbà àdéhùn láì. boyfriend yìí náà ni kó má kàn wọlé kàn lọ máa bí mi pé àdìmọ́ mi gbé boyfriend ṣé báwọn náà ṣe mọ̀ ọ̀rẹ́ lásán ni ọ̀rọ̀ àbí. ẹ tẹ́ bàá máa ṣe mo lè ní nọ́mbà yìí ìlà kan lè pè é tí wà ń bí tí bá fẹ́ wá fún lunch àwọn pè é sista kí lórúkọ yín yẹn náà. Bímpé. sista Bímpé ọmọọba yẹn máa jẹ́ Adébímpé tí ẹ̀mọ́ bá fàn tí bá wà mí tí mi bá fẹ́ wà àbí tí má fi hàn mí ọ̀pẹ̀ sista Bímpé ṣe àlùpàdé ní GPS nípa ti jọjọ wọn jọyàn ká tó jọ jókòó ṣe mọ̀ kí nǹkan máa wo èèyàn tó fún àìní ẹgbẹ́ mi kọ́kọ́ máa jẹun mọ́lá ìgbẹ́. Ẹ máa fún mi nọ́mbà yẹn. Ok, no problem. Mọ́lá <laughs> àkẹ́jẹ́ ń gbá lọ́wọ́ kan. Ṣé rí obìnrin tó bá beautiful Hmm. Ìgbóró àwọn kan báyìí kò máa ń jọ lójú. Ṣé zero zero Zero nine zero. Oh, that's right. Èmi náà ní irú ẹ̀ kan. Ó yẹ pé mi. Six seven. hello Adébímpé. báwo ni dé ẹ. it was fine thank you. ah kílé tó ń sound bá ṣé kìí ṣe kó o ti fẹ́ sùn. bákan kan náà ló ṣe ń ṣe wá nìyí èmi náà ti ń plan láti sùn mo á ní kí n gbọ́ ohun arẹwà kí n tó sùn. alárẹwà. <laughs> anyways ó nọ́mà kó sọ bẹ́ẹ̀ ìwọ ò lè mọ̀ but èmi ṣàmọ̀ pé you are beautiful. ọ̀gẹ́ o tó bá sọ o mo ṣe gan. <laughs> Adébímpé mo lè fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó fi mí lálàá lóru mọ́jú tó bá ti sùn. <laughs> ó ṣe dẹ all right ó dàárọ̀. okay ó dàárọ̀ take care. okay then. It's so obvious you are in love. Ah, and I am so happy for you. Mo ṣé ọ̀rẹ́ mi jàre ṣé gan-an. Mo kí n ti wà in love. Hmm. Dámiláre is everything tí obìnrin fẹ́ lára ọkùnrin. Kò ga jù, eh? kò kúrú jù, eh? kò dúdú jù kò pupa in fact it's just the best ah wo mo ti wà in love. i can see hmm. joshua òun náà ló ní gbogbo qualifications tó kalẹ̀ yìí. àwọn ah! ní ìjọ wọn ní nàná ni. Ah, hmm. ó ga òbò nísìnyí tọ́lọ̀ tiẹ̀ tí wàá gbàdúrà wà báyìí gbogbo nǹkan tá a béèrè lọ́dọ̀ ọlọ́run tó ti ṣe hmm. fún wa èmi fi pé next thing ni pé ìgbà wo ló fẹ́ fi lọ dáàdì mo ṣì ń wò bóyá ká tiẹ̀ ṣèjọ cut fún some months kí n oh. mọ̀ wá ẹ̀kọ́ náà mọ̀ wá ní òye ẹ̀ kí tó mọ̀ wá fún ọ dáadé àti pé ìwọ gan ti sáré ń gbé gàgà kí ló dẹ̀dẹ̀ ní sùúrù. <laughs> má dà mí lóhùn sórí bínú báyìí ṣe rí lóbìnrin yan inú mi dùn ni mm. ó ti yí ẹ ẹ ní láti cut fúngbà díẹ̀ ibi ń pa mí kílẹ̀ nílé. o jẹ́ báyìí pé méèdù ara fábíà kó báyìí gẹ̀ẹ́tì nǹkan ọ̀gá ṣé ni ọ̀run èyí mo máa láìkẹ́ ẹ̀. mo gbọ́ pé kò jẹ́ àwọn nǹkan tí èmi fẹ́ kó ṣe fẹ́mi sìn ni pé kó wà responsible kó jẹ́ kó rí lára ẹ̀ then gbogbo àwọn games tó máa ma play nsìn ni pé kó jẹ́ kó rí pé o fẹ́ fẹ́ òun ni o mọ̀ bó ṣe máa ma ṣe kó increase tactics ẹ̀ bí ẹ kò understand nǹkan tí mo try láti. ọdún sọ yìí mo dẹ̀ ti pace tí mo wà náà nìyẹn ọ̀ṣun nǹkan tá à ń sọ náà ni pé eh, tí má ti má tá a ti fẹ́ra sílé nǹkan báyìí ni màá like nǹkan báyìí ni mi ní like ó ti ń fọkàn sí náà díẹ̀díẹ̀. Hmm màá ṣe ọlọ́run adé kọ́ mi mọ̀ ṣe. àmín. kí ló jílẹ̀ sọ. Hmm. Damilare. yes kí ló jílẹ̀ sọ. má dà mí o. mi ò ní fẹ́ kó bìtú èmi. <laughs> mo dúpẹ́ mi ò lè dà because mo understand pé èèyàn tó bá nífẹ̀ẹ́ èèyàn dénúdénú dọ́kàndọ́kàn ló ń ṣe nǹkan tó ń ṣe. ó ń wò wípé báwo la ṣe fẹ́ gbé ayé gbádùn kí a má jẹ wá mo understand pé òun ṣe nítorí ìfẹ́ ni mo understand. Thank God you know Thank God you know that it's because I love you with the whole of me. I know. ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ṣe mm-hmm. and for the sake of our unborn kids Dámiláre. Hmm. babe mo ní question kan fún ẹ ká tiẹ̀ sọ pé a rí owó tó pọ̀ gbà lọ́wọ́ ọmọ yìí báwo la ṣe fẹ́ ṣètù ojú làwọn èèyàn máa fi máa wò wọ́ ṣùgbọ́n that has been giving me so much concern about báwo la ṣe fẹ́ ṣètù ṣùgbọ́n káwọn èèyàn mọ̀ pọ̀ rẹ̀ ní dùn wọn mi. èmi àbáwọn aráalé <laughs> ṣé wàá fẹ́ dúró ní ìlú no now She bẹ́ni tó bá dúró sí tòsí lọ́mọ máa bá sọ gbogbo yàmàyàmà yẹn. Ah, mo dùn you are full of tactics mo ṣe understand then ń so what ti ń plan pé ta bá ṣe ń. Ah, ah. ṣé o God bless you. Ọlọ́run adé ẹ̀kú bọ̀ sí. Bọ̀ ká má parọ́ ká má jalè. ba o bá kí n ṣe exam tí mò ń ṣe lọ́wọ́ àti lórí ọ̀rọ̀ bíi pé yìí náà ni mm. mo ti ní ìṣe Ọlọ́run. Stop. Stop it. Kini ni mi? Stop, <laughs> Kim. Damilare, stop it. Kim. Listen, you don't mix business with pleasure. I plan anyway, náà àti dúpẹ́, but mo ń bá yín sọ̀rọ̀ yìí, like ọmọ yìí, mo fall in love pẹ̀lú ẹ̀. Ah! Ó ti pọ̀ ju o, erékeré ni nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí o. Ẹ wo, hmm, tí fọkọ̀ bá lọ wáyé, dúpẹ́ ò ní take it easy pẹ̀lú yín o. Hmm, àánú yín ṣe mí. Nítorí ẹ̀ náà ni mo ṣe wò pé hmm? mo fẹ́ change aṣọ mi so alẹ́ lọ́ọ́ ta lọ. bẹ́ẹ̀ni sà. Um, ẹ ẹ̀mí àti ìyàwó yín gist ni. mo mọ̀ mo mọ̀ pé ń gist ni but mo kàn fẹ́ sọ fún ẹ pé kó ṣọ́ ara ẹ̀ yára ẹ̀ ní brain Dámiláre yára ẹ̀ ní brain kó ṣọ́ra ẹ̀ dáadáa gbọ̀ngàn tẹ́ ń sọ ni mo gbọ́ o. ẹ gbọ́. yes Dámiláre. sà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ẹ lọ́wọ́ o ṣọ́ra ẹ o. owó tí mo ní mo yára ẹ bá má ti jẹ ká sọ nílé. ẹ sọ̀rọ̀ sókè. mi sọ̀rọ̀ sókè. sọ̀rọ̀ sókè. ẹ wọn máa sọ lọ́jọ́ mi. ẹ̀yin ọ̀rẹ́ mi dámiláre is the definition of love. Hmm. gbogbo nǹkan tí obìnrin fẹ́ lára ọkùnrin hmm. gbogbo ẹ̀ pátápátá ló wà lára ọkọ tèmi nìkan ṣoṣo tó lọ́n bá fún mi. ó pọ̀ o i go love o. Hmm. ọ̀rẹ́ mi o kò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni kò easy kéèyàn gbàdúrà sí ọlọ́run ọba kó béèrè nǹkan tó fẹ́ kọ́lọ́run dẹ̀ fún ní the exact thing tó ń béèrè fún wo gbogbo èèyàn kọ́ ló rí ìrànú yẹn gbà ọ́ lágbára ọlọ́run èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní yà yín o. àmín o ẹ ṣáà lọ ra kẹyẹ ṣe fọyín fọyín fún wa kẹ má fi ìfẹ́ pa wá. kí ni tiwọn yẹn o fẹ́ jáde nílé kó o lè pèlè kó kọ́kọ́ dágbére fún mi tẹ́mi ò bá pe ìwọ láti mọ̀ kí n béèrè pé ibo ló wà o ní sọ fún mi pé fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ ṣàwá pé ẹ̀tọ́ wa sọ fún mi pé ìwọ aga ọ̀tún pẹ̀lú àwọn ọ̀rẹ́ irú nonsense wo nìyẹn. ọkọ Dámiláre ẹ má pinnu kò mú sáì dání òun kò ṣe ti. má gbọ́ bọ́ ọmọlúwàbí ṣe ń sọ̀rọ̀ orí èèyàn rere bá rìn ìwọ ló fẹ́ yẹ̀yà pìyà fún ara yes now gbogbo àwọn ọ̀rẹ́ ṣe ń bẹ̀ mí wọ́n dẹ̀ sì jókòó síbẹ̀ o pé bó ṣe ń wò mí lórí ìjókòó ń bẹ̀ ṣé mo bí ìdára ṣe ń ṣe sọ́kọ̀ ẹ̀ nìyẹn dìde náà tiẹ̀ sì dìde next time ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé ní ṣe bẹ́ẹ̀ mọ́. Oh my God. Are you for yes. you? Ah! Say yes! Say yes! Yeah! Oh my god. Oh, ah, this is beautiful. Ah. Congratulations wèrè ara ẹ̀ dà ìwọ dà sórí ìwọ ìwọ kíní burúkú yìí ẹni tó bá mojú sọkò òun náà ló máa mu àti tu ẹ èmi ni mo bú pàṣẹ ọ̀rẹ́ mi wá ipe kaba lè rówó ṣayé ká lè gbádùn ara wa tó bá fi sọ pé orí ẹ yí gbogbo plans wa ó máa change ẹ̀ mọ́ mi lọ́wọ́ máa mú àwọn tó máa nù ẹ́ tó máa nù ayé ẹ̀ bàjẹ́ you this wicked man. kí ló ń ṣẹlẹ̀ báyìí dípẹ́ kí wọ́n sọ this kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí ṣé ìwọ náà kọ́ ló sọ ń bíbá pé òkè ó yà ó kí n double strategies mi láti lè jẹ́ kọ́ mọ̀ yìí mọ̀ yìí pé òkè mo fẹ́ fẹ́ òun ni nǹkan kan ká lè rówó gidi gbà lọ́wọ́ ẹ̀gbà tó kọ̀ tí ó fún yàn lówó gidi tó ń ṣe kankan ni mo yẹ ní kí n ṣe yẹn kí kí n lè fi yẹn ṣọ́ọ̀kì eh, everybody mo dẹ̀ make sure pé òkè ó wà ń bẹ̀ kí n tó ṣe sí jẹ́kí n sọ kankan fún ẹ mi ti ṣe kankan pẹ̀lú ọmọ yẹn rí and i am not planning to do anything with her see nǹkan tá a jọ sọ ni mò ń tà láti ṣe ká gbowó lọ́wọ́ ẹ̀ ká lè ṣe nǹkan tó bá fẹ́ ṣé nǹkan tí mo wá ṣe náà ṣó ti yàtọ̀ sí nǹkan ó ti yàtọ̀ mr man ó ti yàtọ̀ ṣé mi ló bá sọ òyìnbó èmi ló ń sọ fẹ́mi pé what's the meaning of this you must be silly are you telling me that oh oh oh oh tí kúrò ní plans tàti your plan ló dé lọ propose you propose to her without my consent and you are here telling me rubbish. calm down babe calm down Can you know part of the game ni mi ṣe nǹkan kan sí let me tell you. don't touch me don't. calm down sori Omo yẹn kòkò ọwọ́ ẹ̀ fẹ́ ó fẹ́ ó fẹ́ yàyà kùyà dé ọwọ́ ẹ̀ fẹ́ le ó kàn ń mi jáde raṣọ ra kankan kò fún mi lówó gidi mo ń wò pé ká tó ṣe yẹn náà wàá dẹ̀ rí o sincerity wà ń o because o wà ń bẹ̀ kí n mi ò lè ṣe anything lẹ́yìn i'm serious. àwọn àbẹ́ kí n tó ṣe. mi wá mi ò ṣe orí pé mo kàn wọlé nǹkan ṣe nǹkan tó fẹ́ ṣe. What are you saying? Fame me, part of the game. But you kissed her. You kissed her. Eh, she, will you marry me? No, say, Mother, don't touch me. Sorry, gbogbo yẹn mo kàn ṣe kí n lè fi fi flavour sí nǹkan tí and that was the first time tí màá kiss First time mi and rí ẹnu ẹ̀ gan ọ̀dùn. Ẹnu ẹ̀ gan you see see let me tell you something. Ìwọ lè mi fẹ́ fẹ́. Gbàjẹ́ ẹnu ìrún náà wàá fẹnu ẹ̀ kí sinmi. Ó láyé láyé o. Aláyé o. Ìgbà ó ṣe ń bínú. Ojú mi. Um, Larry. Sir. Damilare. Dáàdi sọ. Damilare. Sir. Ẹ̀mí ló ní mo pè é. Ẹ̀rọ ta ni sọ. Ṣé o mọ bí ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bóyá jẹ́ sí mi? Bẹ́ẹ̀ ni sá, ó ti ṣàlàyé gbígbé fún mi sọ. Ọmọ àpòhùn nìkan ló wà lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni sá. Um, torí mi ò fẹ́ mọ bí tẹ́ ti pàdé ra yín o mi ò mọ bẹ́ ṣe ríra yín o ṣùgbọ́n hmm, dáadáa mo bá ṣe rádaràda pẹ̀lú ọmọ mi. <laughs> wàá gbóòórùn rẹ o wàá ṣe kí ni wàá gbóòórùn rẹ gbogbo nǹkan tí mo ní ni màá fi bẹ́ẹ̀ jà ṣùgbọ́n tí ìwọ náà bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé àbí tóun náà fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ìfẹ́ tẹ́ fi bẹ̀rẹ̀ tó ń lọ bẹ́ẹ̀ ah èmi gan máa surprise ẹ̀ kò sí nǹkan tí mi ò ní fi bẹ́ẹ̀ lò gbogbo nǹkan tí mo ní láyé lọ́rùn ni màá fi bẹ́ẹ̀ lò because ẹ eh, look here kì í ṣe pé bóyá mò ń ti ọmọ ọmọ ẹ lọ́rùn mò ń bẹ̀ ẹ̀ nì pé ṣé o nífẹ̀ẹ́ ọmọ mi tí ìfẹ́ yìí ò bá sí ń bẹ̀ kò tíì late mo lè máa mú nǹkan mi lọ please mo lè máa mú nǹkan mi lọ nítorí pé mo ti pè ẹ́ wọ́n fúnra ẹ ló sọ fún mi pé o nífẹ̀ẹ́ mo dẹ̀ ti pè òun náà ní ó sọ pé òun nífẹ̀ẹ́ má fìyà jẹ please if there is anything tó bá ṣe fún ẹ wá bá mi lé mo mọ bí ṣe ń bá wí please má bẹ́ẹ̀ bá wí jọ nítorí pé ìwọ ló rókò kún kó tó fẹ́ gbin ẹ̀pà sí i so jọ má fìyà jẹ ọmọ mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ṣó ti gbọ́ Ọlọ́run á dẹ̀ wò yín pọ̀ ẹ ní ṣubú dànù. kò sí problem sir ṣé gan sir ẹ jẹun wa pé Ọlọ́run ò ní fìyà jẹ àwa méjèèjì màá gbìyànjú agbára mi Ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe ní hmm. ṣe mọ̀nàmọ̀nà pẹ̀lú ẹ̀ lágbára Ọlọ́run. mọ̀nàmọ̀nà ò ní ṣe pẹ̀lú ẹ̀. lágbára Ọlọ́run. Ah, lágbára Ọlọ́run ó ti wọlé àṣẹ. Mm. Eh, inú mi dùn you make my day ìṣọra kí ni ah, ẹ̀rín rè ẹ̀rín rè ah, <laughs> àṣàbí fẹ́ pa mí kú o eh, ó dẹ̀ ti dà ó ṣáà ti mọ́kọ wálé mo dẹ̀ ti sáyẹ̀nsì ọgbẹ́ni gentleman kí ló máa fi wẹ̀ báyìí. Ah, <laughs> bá di ìwé báwo ẹ̀yin lè máa wẹ̀ fún ajá rẹ ìyàwó adi mélòó. torí ó yé eyín o àárín màá ti ń jẹ lójọ wa. irọ́ irọ́ máa wẹ̀ fún mi ẹ̀yìn ìgbà téèyàn wá nu ilé mi hmm. òdòdó tó wà nílé mi ó fẹ́ mu kúrò <laughs> ó ti wá sọ pé kí n tún wẹ̀ fún ṣé mò ń ṣe táǹkì pé ó dé o ṣé o tó mú mi lọ́mọ. a sì wà lọ́ndà yín sà. ẹ lọ́ndà ta ni bí à kìnnì tó bẹ́lẹ́ tó bẹ́lẹ́ lẹ́nu ni kò lọ́ mú wa. Um, Dámiláre sórí mo rí gbogbo effort ẹ lórí ọmọ mi ọlọ́wọ́n á wò wọ́n náà ọlọ́wọ́n á dẹ̀ nífẹ̀ẹ́ wọ́n náà sórí gbogbo wàhálà àwọn òbí làálàá kókó tá a ṣe ń lé ayé yìí láti kọ́rọ̀ jọ nítorí àwọn ọmọ wa ni hmm. and eh, tó bá wò á rí pé mi ò bí púpọ̀ ẹyọ kan ṣoṣo tọ́lọ́ ń fi ta mí lọ́rẹ náà nìyẹn. ọmọ yín lè mìíràn sà. bẹ́ẹ̀ ni ẹni tó bá ti fẹ́ ọmọ ẹni ó ti dọmọ ẹni náà nìyẹn so you are my son tó bá wò mí dáadáa wá rí pé àgbà ti ń dé kí n tọ́ ẹ̀yìn ọmọ mi sọ́nà ilé iṣẹ́ tí mo ní ó pẹ́ ó yá máa filẹ̀ ṣaṣọ́bùra náà ni dámiláre mo fẹ́ gbé ilé ilé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ nítorí pé àsìkò tó dáa ni láti fojú yín mọ iléeṣẹ́ yìí by the time tẹ́ bá máa ṣe wedding yín ẹ ti mọ àpàdé àlùdé iléeṣẹ́ yẹn ara lè tù yín ẹ̀yin náà wà financially independent àbí kò yẹ so bó ṣe wù mí lọ́kàn mi ni pé kí n mú ẹ lọ iléeṣẹ́ mi kó máa assist general manager within few years ìwọ náà ti gather experience láti lè manage iléeṣẹ́ yẹn because eh, ìyàwó ẹ eh, kò ní lè obìnrin lòun kì í ṣe pé kò ní lè àndó kò ní dàbí ọkùnrin since tó bẹ́ẹ̀ pé wọ́n lọ́kọ ẹ̀ ọ eh, ti dà nítorí pé ọkọ ọmọ ẹni ọmọ ẹni náà ni àwọn Yorùbá dẹ̀ sọ pé òòṣà téèyàn bá ń sìn tí ò bá fi wọn mọ ẹ̀ ó ṣáyún ní pẹ́pàmù bàjẹ́ dáadáa bá máa ṣègbéyàwó yín ẹ ti ẹ ti wà òkè dáadáa ẹ dẹ̀ ti understand bí ilé iṣẹ́ ṣe ń lọ ní gbogbo nǹkan ah, yá my son ọmọ mi wọ náà so nǹkan tó kàn máa ṣe fún mi ni pé tó bá di Monday mo fẹ́ kó tètè débí hmm. so màá lè lọ introduce ẹ sí àwọn staffs mi àti general manager so màá lè sọ fún wọn time tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ àbí tó yẹ it's okay it's okay it's okay. It's ah, okay. Ah. kí ló tún fẹ́ ṣé bó ṣe kú lọ́dọ̀ mi sí. ọ̀gá mo ní kí wàá bẹ̀rẹ̀ bóyá eh, ẹ̀mí bíi tí tuntun àbí ẹ lè fẹ́ jẹun pé ìfẹ́ hmm. jẹun ṣé oúnjẹ gangan ni àbí lè tó fi wọ̀n mi. tẹ bá ti fẹ́ jẹ ń bẹ̀ mọ́. eléyìí náà ò lè fún mi jẹ àná. wọn fún ìjẹ náà kí ló dé. ṣé káàkiri sọ pé mo fẹ́ jẹ eléyìí náà bọ́lá ti máa ṣe. bí ìbá náà láti máa ṣe èdè. o ah, máa mí o mí ilẹ̀ ọ̀gá. ọ̀gá. ìsìnmà kóra mi kò mí gọ́n lọ́ba lọ́ba etí ń dún ẹni lọ́ba jẹ́ kó ní ìjẹ first and the last day tó máa ṣe àmàyàmà lọ́fíìsì mi wà á di are you normal stop and mi ní kó má rìn wòwò kó lè wá síbi láyéláyé ẹ̀ má múra báyìí wá bá mi mọ́ mi ìbéèrè question lọ́wọ́ ẹ̀ now get out. Oh! What's it? Ah ah ẹ máa gbà mí kẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin máa ń lọ sí patí báwo ni ìyàwó ṣe máa ń jó torí lọ́jọ́ ìgbéyàwó mi mi ní fẹ́ dójú tì yín. Ah, ah. tójú tì wá bí báwo <laughs> ìyàwó ṣe máa ń jó náà ni everybody ṣe máa ń jó kò sí jó ìyàwó tó yàtọ̀. Ah, ọ̀rẹ́ mi ó yàtọ̀ ṣe mọ̀ pé ọ̀nì normal day kò lè fẹ́ ṣe báyìí mo tó bá dojọ́ wedding ni nǹkan ayọ̀ ni wàá fẹ́ go extra wàá kó mọ́lẹ̀ sórí <laughs> tí pèlè bá wà lọ́wọ́ ẹ̀gàn wàá fẹ́ lè nìkan bẹ́ẹ̀ dì mú wàá máa kó bọ́ọ̀lù báyìí wàá máa fẹsẹ̀ yẹn rajó báyìí. Hmm. Eh, nísìn báyìí sìn èmi tí mi wà mọ̀ ń jó ń sìn nǹkan báwo ni mo ṣe fẹ́ ṣe báyìí. ó máa kọ́ ni wàá bẹ̀rẹ̀ sí ni máa wo youtube wàá máa wo internet báwọn ìyàwó bíi tiẹ̀ ṣe máa ń ṣe. ẹ̀gbọ́n mi kí ni mo ti ẹ̀ sọ ṣo fẹ́ ṣe wedding. Ah, torí bí dáàdì ṣe ń sọ dáàdì sọ pé anytime sọnù o because wọn ní gbogbo nǹkan tá a máa lò pátápátá pé agbára àwọn gbé e, ah, iṣẹ́ àyẹ̀ something like that àti pé mi lẹ́gbẹ̀ẹ́ dá mi lẹ́rẹ̀ ṣe máa ń yọ wá yẹn tó máa máa wò mí mo fẹ́ kó jẹ́ pé tó bá ti dé báyìí sìn kó máa mú mi lọ kí máa sùn kí máa jí kí máa rí lẹ́gbẹ̀ẹ́ mi kó náà máa jí báyìí kó máa rí mi ni so mi ìfẹ́ tó ń yọ wá yẹn ah, òwe mi ò fi máa ń sọ̀rọ̀ ọkọ mi jàre. jọ nítorí Ọlọ́run ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún wa because kò yé wa mọ́ o no ṣàlàyé fún wa ìgbà wo gangan gangan ká lè mọ̀ bá ṣe máa prepare ìgbà wo. àbí ẹ nà ó. dádì náà lè sọ fún anytime ah. soon anytime soon lọ sọ so very very soon so Listen, by the time wá kù sí gangan báyìí sí òun ní ijó. ọ̀rẹ́ mi ó náà wọn fẹ́ ṣe ìyá ń dágbé <laughs> oh my god ah inú mi dùn o inú mi dùn inú mi dùn. ọ̀gá tí lè ṣe ṣètì ẹnu àdé. ẹ fún mi few minutes mo ń bọ̀ congratulations ọ̀rẹ́ mi i love you i love you so much. ọjọ́ yẹn báyìí kí n máa lọ báyìí kó máa rí mi wájú bẹ́ẹ̀ kó máa rí àwọn ọ̀rẹ́ mi ni kó máa tẹ̀lé mi lẹ́yìn kó máa tọ́ ìyàwó ilé ọkọ ni. ó ti yá ń sìn lẹ́sìn ìyá straight ah, kíláàsì ti bẹ̀rẹ̀ nìyẹn. kíláàsì èwo tún nìyẹn o. ijó yìí náà ni. Ah, ta ló fẹ́ kọ́ mi. <laughs> èmi kò ṣe é rí. ah yes. are you for real? sórí láì tí ẹ sílẹ̀ kò gbọ́ mi sórí gbogbo ọpọlọ ìkúté tiẹ̀ abẹ́ ẹsẹ̀ ológì ni tèmi ló wà kí ni gbogbo orí burúkú tó ń plan yẹn ẹ kí ni gbogbo òṣì tó ń ṣe yẹn. and what is the meaning of all this rubbish. what is the meaning of what. kí ni túmọ̀ ogun jàgàjàgà ẹ̀ bá. olúwadámiláre èmi mo dúpẹ́ ọlá ló ní àyà láti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yá mi mo rí pé àyà mo rí i pé o ti fẹ́ máa kọjá ìyẹ́ báyìí àmọ́ màá fi imú ẹ̀ dán irin màá jẹ́ kó yé yín pé agbára obìnrin ẹ ó ju gbogbo nǹkan tó ń ṣe yẹn lọ tóbìnrin bá tàtàn rìn tọkùnrin bá tọ àtàn àwárí èyí tó máa ní omi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ìwọ wèrè yìí ò ní ṣe wẹ́dìn yẹn lójú ayé mi. wo get out tábà dẹ̀ ṣe lójú àdẹ̀ ṣe lẹ́yìn ẹ̀ má mi sórí burúkú ọ̀rọ̀ jọ get out jọ. dámiláre dámiláre lílé tí ẹ máa ń fira ìpè náà. mo drop call mọ́ mi létí. bọ̀bọ̀ ìfẹ́ rí wèrè mo drop call mọ́ mi létí. wà á regret life fún well let me tell you damilare listen to me listen you have my support anytime any day. irú ọ̀rọ̀ kátikàti tó ń sọ lẹ́nu yẹn yẹn ò lè yẹn ò lè work now she cannot eat her cake and still have it kò possible now irú ọ̀rọ̀ wèrè wo nìyẹn kò tẹ́ lọ́rùn kò tẹ́ tí ò bá tẹ́ lọ́rùn kò lọ kú dànù ó propose jẹ́ kí n wá sọ fún wọn náà ìwọ gan orí ẹ̀ ò pé orí ẹ̀ ò pé ẹ̀ ń fi ẹ̀ ń fi ẹ̀ ń play game irú game stupid game o lẹ̀ ń play ń sì tó ti propose sí ọmọ yẹn tọmọdé ló ń gbọ́ òun gbà yẹn ẹ ẹ ẹ mú kúrò lérè o ṣé kò ń ṣe ọmọ tó fi hàn mí yẹn ni ṣé yẹ ò tó lóbìnrin ni jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣọ́mọ ẹ ní wàhálà kankan tó máa ń fún ẹ kò fún ẹ wàhálà ṣé kí ló ń fẹ́ òun fi ẹ lẹ̀ ó gbóúnjẹ alẹ́ ó gbé fọlọ́ngbò jẹ ológbò dẹ̀ ti jẹ oúnjẹ alẹ́ ó ṣẹ̀fà máa sáré káàkiri ṣé bóun ló ní òun lè fẹ́ pé òun ní nǹkan kan eléyìí tó wá rí ẹ tóun ti ní tó nífọ̀n tó lè kanná ó wá wú ẹ sùn sùn pẹ̀lú bí status ẹ ṣe rí gbà yẹn ó dẹ̀ ló máa fẹ́ gbà yẹn náà ó dẹ̀ ń fẹ́ ó ti mọ̀ pé ìyẹn ọlọ́run kọ yín pọ̀ nìyẹn ń ṣeré bó ṣe propose tó lòun gbọ́ òun gbà ẹ̀yẹn ti dá o àbúrò mi ẹni tí wàá fẹ́ gangan nìyẹn o ẹni tẹ́mi fọwọ́ sí nìyẹn o ṣé o gbọ́ àbò sùn all right all right kò sí wàhálà kankan kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sí nǹkan kan kó lọ ṣoògùn ẹ̀ ní ṣomorika kẹ́yẹ ẹ̀ máa fò lọ́sàn kò sí nǹkan tó máa ṣe wọn o ti gbọ́ ẹni tá a máa fẹ́ ṣé o ti gbọ́ ẹni tá a máa fẹ́ òun lẹni tí ọlọ́run ti jẹ́ kó gbà fún ẹ yìí ẹ ti gbọ́ lẹ́tà jàre lẹ́tà ẹ mú wa ń lè mú wa ń lè. darling. yeah babe. ṣé kò ṣe pé gẹ́yìn fẹ́ máa gbowó kọ́ ṣá. honey i'm so sorry ṣé o mọ̀ pé mi mi ìran tí kò wà ń bẹ̀yẹn láti kàn kí ni ìwọ náà rò tẹ́lẹ̀ ó máa fẹ́ gbọ́wọ́ kọ́wọ́ bọ̀ gbogbo ọwọ́ kọ́wọ́ tó bá gbé i want to assure you pé àbùkù ló máa gbẹ̀yìn ẹ̀. àmì o sórí gbogbo ẹ̀dá tó bá ti wà láyé Hmm. tí kò ní sùúrù hmm. tí kò ní ìfaradà tí kò dẹ̀ ní ìgbàgbọ́ ibi àbùkù lọ́rọ̀ wọn máa ń já sí irú wọn dẹ̀ lélẹ̀ wọn máa ń gúnlẹ̀ sí èbúté òfò ni wò ṣáà sọ fún kókó fi ọkàn wọn balẹ̀ kò hmm. sí problem. wọn ní kò jẹ oní egun ni ó dáa jù nù olẹ́ran díẹ̀ wà ń bẹ̀. irọ́ ni o ó sọ orúkọ báyẹn sí ẹ ó ní kó ṣe kó tó bá fẹ́ ṣe <laughs> bàbá òwòrán yẹn lájà òun jágbọn lórí fóun pé òun máa ṣe wedding yẹn náà kò sí nǹkan tó bẹ́ẹ̀ ṣe sí ṣé kó báyìí ò lè mọ́re ṣó ni pé òun mú àlè jàtijàti ni ní ẹni tó jẹ́ pé ó yẹ kó máa bọ ẹni kó máa rí ẹbí ọdún ẹ̀kejì tó yẹ gbogbo nǹkan tó máa ń gbà lọ́wọ́ gẹ́ọ̀ yẹn ó yẹ kó máa kó fún ẹ báyìí mú mi pé gbogbo tó máa ń gbà bẹ́ẹ̀ kó yẹ kó fọkàn pamọ́ sẹ́yìn fún ẹ ó wá ní god ó sọ fún ẹ pé kò sí nǹkan tó fẹ́ ṣe òun máa ṣe wedding yẹn tó bá fẹ́ kú kó kú right ó ní tí bá fẹ́ kú ni kí n kú ó ní tí mi ò bá ṣe lójú mi wọ́n ṣe lẹ́yìn mi ó ní bá òun sọ rubbish ọ̀rọ̀ ẹ mo wà disappointed. ó dáa pẹ̀lú ohun tó wá ṣẹlẹ̀ yìí o kí ni nǹkan tí wọ́n wá rò kó fẹ́ ṣe báyìí. Ah, mi ti ẹ̀ mọ nǹkan tí mo lè ṣe bóyá náà mo ṣe wá bá a. èmi mọ̀ dáadáa mm-hmm. ìwọ náà dẹ̀ ní láti mọ̀ listen ẹni tó bá ní kí lèèyàn fẹ́ ṣe òun lèèyàn máa ṣe hàn wàá ṣe mẹ́wàá fún un tí tóun náà ti wò wípé kò ṣe é lóore padà gẹ́gẹ́ bí oore tó ṣe fún un tó fẹ́ fi ojú olórí báyìí tó fẹ́ fi gígì ìwọ náà wàá bà gbogbo nǹkan jẹ́ wàá dàrú pátápátá sórí wẹ́ẹ̀dì tó fẹ́ ṣe yẹn gan ò ní jẹ́ kó lu ṣe o máa wá ẹ̀dá yẹ̀ sínú ẹ̀wọ̀n ní tó máa ṣe fún gbogbo nìyẹn bàjẹ́ kó má kọ ẹnì kankan fún un dá gbogbo ẹ̀rú afọ gbogbo ẹ̀ lójú jẹ́wọ́ ẹni tó jẹ́ fún un. Ah. wo sórí èmi tó wò yìí gbogbo ọgbọ́n tí mo ní owó tí mo ní mi ò ní láti fi tún wedding yẹn ṣe àbí láti fi tún ṣe kí gbogbo ẹ lọ gẹ́gẹ́ àmọ́ láti bàjẹ́ ó yí sí fún mi gògó mm-hmm. bẹ́ẹ̀ ni wọ́n wà mí. pẹ̀lẹ́ ìyá mi so um, kí ló porúkọ yẹn náà. Adébímpé. Adébímpé Adébímpé. Eh, Ọ̀kẹ́ owó. ah Adébímpé Ọ̀kẹ́ owó ọmọlúwo ni ẹ. ọmọ Ìjẹ̀bú. wow ìjẹ̀bú ni ẹ́ ah, ìlú ńlá ní ìjẹ̀bú o ìjẹ̀bú ti bo. ah olúùlú ìjẹ̀bú ni ẹ̀ capital of ìjẹ̀bú land ni ló ti wá yẹn ọláàdú tiẹ̀ ọláàdú tiẹ̀ ìjẹ̀bú èèyàn ńlá ni yín o ah kékeré ìjẹ̀bú owó àgbà ìjẹ̀bú owó ńlá ìjẹ̀bú owó gígùn ìjẹ̀bú owó ìjẹ̀bú tó ti náwó dọ́là kéyìnbó tó dé òyìnbó tún dé tán owó dọ́là tó ń pọ̀ sí lọ́wọ́ wọn. Ah, ìlú ńlá ló ti wá ọlọ́àdó tiẹ̀ ah, ìjẹ̀bú eh, ọmọ èrè ni wà ìjẹ̀bú ẹ̀ ń ṣe èèyàn kékeré o ẹ̀ ń ṣe èèyàn kékeré <laughs> ìwọ náà máa ń gbọ́ bẹ́ẹ̀ inú mi dùn pé báwa ṣe jẹ́ ọmọ Abẹ́òkúta hmm? àbúrò mi wá fẹ́ wọ ìjẹ̀bú ṣe ti rí pé ọkọ̀ kan náà ni a máa wọ̀. Hmm. ok that's beautiful mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ tí ó bá ní ibi ẹnu. ṣé lóòótọ́ lóòótọ́ o nífẹ̀ẹ́ Dámiláre àbúrò mi àbó ń tàn. Ah, mi ò tán Dámiláre o mo nífẹ̀ẹ́ tọkàntọkàn. ò nífẹ̀ẹ́ ọlọ́run àdó tiẹ̀ ọlọ́run àwa pẹ̀lú ẹ̀ ẹ̀ Dámiláre gbọ́n tó ọmọbìnrin yìí sọ ṣé lóòótọ́ lóòótọ́ ni wọn náà nífẹ̀ẹ́. ẹ mọ̀ èmi ò mọ mi ìdènà ẹ o oníkùn ló mọ ọkà ajẹun ló mọ ọwọ́ ẹpọn la ọ̀dọ̀ tèmi ni kùn wà tí n bá yóò máa mọ ó yẹ kí kíyàn náà jẹ tiẹ̀ sọ fẹnu ara ẹ sọ lójú gbogbo akáàánú ọgbọ ṣó nífẹ̀ẹ́ àbóǹtàn. lóòótọ́ lódodo mo nífẹ̀ẹ́ adébíyìnpé mi. ọlọ́run nífẹ̀ẹ́ yìí méjèèjì òun ìjẹ̀bú àwa ẹ̀gbá ẹ tètè ṣe o kẹbí ìjẹgbà fèmí o aláàdó tẹ méjèèjì God bless you guys huh? Amen. God bless you babe ẹ bá ẹ máa jẹun. ó yà ẹ yà jẹ. ẹjú kò jẹ ara lẹjọ wa. jẹ́ kó tẹ̀lé ẹ jẹ́ kó tẹ̀lé ẹ jọ lọ ṣe ẹ lọ ṣe ẹ̀yin méjèèjì. She's beautiful. dúpẹ́ o sọ pé o fẹ́ rí èmi àti ọ̀rẹ́ ẹ̀. bẹ́ẹ̀ sà. kò sí. there really is much sir bọ̀ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí mo ti ń try láti sọ̀tẹ̀ ní àyè ara mi. But I think it's getting out of hand at this point. Oh. So, mo that's a suffering. fún Sherry, um, Ṣé rí Dámiláre tó jẹ́ ọkọ àfẹ́sọ́nà Bímpé? Ìyá àfẹ́sọ́nà. Bẹ́ẹ̀ni sá. Kí ló ṣe? Ó lè ní sá orogún ológun dẹ̀bi ti àyà tí òun ni dámiláre. ẹ ẹ lókè it's alright it's alright jẹ ká gbọ́ tẹnu ẹ náà. dádì ṣe rí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ yìí um, boyfriend mi ni. in fact kì í má tiẹ̀ pín boyfriend kan because ọkọ mi ni wọ́n ti mọ̀ mí lé wọn mo ti lóyún fún rí ìyẹn bàjẹ́ mo tún ní mi recently tẹ́ pé a ní láti ṣe ni ah, ah. torí a ní láti put life wa together a ní ká plan ahead ká tiẹ̀ lè rí owó náà so ìyẹn nu yẹn la wà bó ṣe wà yẹn a ti ṣe introduction àwọn èèyàn tiẹ̀ ti mọ̀ wá pọ̀ gan ládùúgbò ẹ̀ ládùúgbò mi a jọ máa ń múra wa kiri bíi Tom and Jerry ni. Ah, dúró dúpẹ́ wọ́n á dà mí lórí rú má dà mí má yí mi lórí ẹni ò ti ṣẹ́yìn bí ẹ̀mejì fún tó máa jẹ̀rì ní ẹ lókè ẹ̀ dúpẹ́ ó ṣe jẹ́ ìgbà tó wá kú díẹ̀ kí dámiláre àti ọ̀rẹ́ conwet ló ṣẹ̀wá wí pé àsìkò ti tó láti ṣàlàyé gbogbo ìbàjẹ́ ó ṣe jẹ́ this time tá a ti fi lé pọtí tá a ti fọnà róka ó ṣe wá rò ó pé ẹ kò wá ṣe a fẹ́ sọ pé o wá bà wá nú jẹ ni àbí kí ni lọ́sẹ̀ mi ò gbogbo nǹkan tó ń sọ yìí ó dàbí kò fẹ́ yé mi. àti pé pàápàá kí ni wáì tó fi lajú sílẹ̀ kọ́ ọ̀rẹ́ ẹ̀ náà kó tún lọ fẹ́ dá mi láàrin ẹ̀ tó ń pè lólè. dáàbò mo ti explain fún yín ní ẹlẹ́ àná pé mo ti ń try láti máa ná gbogbo kínní fúnra mi ó go out of hand ni dámiláre bó ṣe wà yẹn kò ń ṣe èèyàn gidi mo dẹ̀ try láti sọ fún ṣé bí mo kàn ní kí n gist ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tó normal ká sọ̀rọ̀ láàrin ara wa wípé bíi pé o ó ó need boyfriend o mo dẹ̀ ṣàlàyé fún wìdíẹ̀ pé ó máa introduce ọ̀rẹ́ ẹ̀ sí bíi pé àfi bó ṣe gbẹ̀yìn wá tó ní ẹ bíi pé o àfi kóun gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ tóun bá ti gbà tó bá ti tẹ̀wọ̀n lọ́rùn òun wá lè jálẹ̀ gbà yẹn òun máa ba ayé ẹ̀ jẹ́. ó yẹ èmi náà lẹ́nu mo dẹ̀ sọ fún un ní dámiláre èmi ló ń fẹ́ ó lè máa ṣe gbogbo nǹkan báyìí láàárín ọ̀ràn méjì calm down jẹ́ kí n tẹ̀ sọ tẹnu mi tán o lè máa ṣe báyìí láàrin ọ̀rẹ́ méjì nǹkan tó ń ṣe ò dáa kí ló ṣẹlẹ̀. kíni kíni kíni bíi pé. kí ló ṣe kí ló ṣe. ẹgbẹ́ òun bíi pé. dábì. dúró pa àmú kí ẹ pa àmú kí ẹ. sorry. Uh, good afternoon Mr. Dare. afternoon sir. this is Inspector Adeyinka from State Headquarters. ah sir um, mi ò fún yín lápọ̀ntún ẹ̀ kí ni kí lẹ fẹ́ kí lẹ wá ṣe. Uh, ẹ ní láti bá wa dọ́fíìsì wa ó náà kankan tá a fẹ́ wádìí lẹ́nu yín. ah sorry sir um, kí ló ṣẹlẹ̀ ta ni. àwa gẹ́gẹ́ bí ọmọlúwàbí ẹ pọ́nra yín lé ẹ lè pẹ́ ní táwa fẹ́ pé you can call your lawyer your anybody but tẹ bá ní ní question tá a bá dọ́dọ̀ wa ẹ máa ṣàlàyé let's go. but um, ṣé secretary náà ló kún ọ̀rọ̀ yìí kẹ́ wọlé. Ah, mr dare let's go. secretary ló kàn jẹ́ kẹ́kọ̀ọ́ wọlé bẹ́ẹ̀. you let's go ṣé bí mo lè pe lọ́ọ̀yà mi. you are free. that's good thank you. Mm. Ah. smooth. láì pààyàn láì jalè kí ni reason tó fi jẹ́ kó rí gangan. kò yé mi o kò yé mi náà ládùúgbò mo ṣe ṣàlàyé fún wọn pé àbúrò mi ni gbogbo mo ṣe ṣàlàyé bí dámiláyè ṣe jẹ́ sí mi wọ́n yìí insist náà ni pé mi ò lè rí ń sìn pẹ́ẹ́nì kankan ò tiẹ̀ lè rí i kí ló dé tí àwọn olówó fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lóhùn gọ̀gọ̀ báyìí. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn pọ̀ ju bí wọ́n gan ṣe ń sọ lọ látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n ní bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ báyìí tọmọ yẹn dákú látìgbà yẹn kò tí ì gbádùn dé sin náà. ah dákú ìwọ lọ́n kọ́mọ lọ́mọ má tẹ̀ lọ yí lórí báyìí. àmì o àmì o àbí arọ ẹlẹ́sẹ̀ kan tó ń dáràn ni ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló máa dá sí ìgbà tí wàá tiẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ yẹn mo ń sọ mo gbogbo ilé náà ni mo ti dábọ̀ ẹ̀ títí tẹ́lẹ̀ ń ṣe irú eré gélé tó ń ṣe yìí ó lọ ọ̀rẹ́ ti wá ọ̀rẹ́ ti di nǹkan mímọ́ lọ́wọ́ ń sìn. kò lè dá náà lára. kò lè dá akọ yẹn jọ ìyẹn kò ní kò lè dá tó wà nínú yẹn lóòótọ́ wọ́n play game ni gbogbo àti ìwà àti Dámiláre ń sọ̀rọ̀ yẹn game ni Dámiláre ń play òun pẹ̀lú ọmọ Dúpẹ́ yẹn ṣùgbọ́n létà ń gbà tí mi bá dára mi láre sọ̀rọ̀ ló sọ pé òun o òun ti lọ́ọ̀vù bí n pé lóòótọ́ ló tó òun dẹ̀ fẹ́ fẹ́ dèmi ṣe support wọn gbà yẹn géèmù ti dámiláre àti dúpẹ́ wa kọ́kọ́ ń play ń gbà yẹn ló wá hàn tiẹ̀ padà ń sìn. ọlọ́run gbà wá o má jẹ́ ká bú ṣẹlẹ̀ sí mi lọ́rùn. dókítà ṣé nǹkan mi ti ń ṣọmọ mi because i don't understand you people again ordinary shock ló ní now tẹ́tẹ̀ dágúnlẹ̀ síbí. Si ẹ gbé nǹkan mi fún mi kí n máa lọ kí n máa lọ lè nà ó. chief ọ̀nà ìṣọ̀kì lánàá ọkọ̀ pé pé bá ta examine bí pé fọ́dà a gbé nǹkan mi ti wọ̀. kí ló fẹ́ wọ dókítà nǹkan tó bá wà ń bẹ̀ nìyẹn jẹ́ sọ fún mi. ẹ wo ọmọ tó wà bí yẹn òun nìkan ṣoṣo ló wà lọ́wọ́ mi o kò ní iwájú kò ní lẹ́yìn o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o tí nǹkan bá ṣe ẹ mọ̀ mi lọ yẹn o kò gbà mí ní láti dá gbogbo bí irú. chief ẹ calm down ah ẹ yé màá calm down sí but ẹ sọ nǹkan kí ni nǹkan tó ń ṣe ọmọ mi nǹkan ti fẹ́ mọ̀ nìyẹn. kò sí nǹkan tó máa ṣe ọmọ ẹ mọ̀ pé capable hand ẹ gbọ́ ọmọ yín wá fún ọ. nítorí ẹ ni mo ṣe gbé wá bí. ẹ ẹ so ẹ ní láti calm down ẹ jẹ́ kí n ṣàlàyé fún ẹ. ọ̀ya ṣàlàyé. káti ẹ sọ pé àwo ò mọ̀ tẹ́lẹ̀ kí ni màá tó sọ pé ẹ mọ̀ ni. wọn kí ni kí ni fẹ́ mọ̀ kí ni fẹ́ mọ̀ náà ẹ dọ́tọ̀ ẹ ń dẹ́rù bàbí pẹ̀lú gbogbo bẹ ṣe ń bá mi sọ̀rọ̀ kò sí problem ẹ má fún mi ní blood pressure down. examination ta carry out lórí Bímpé sọ fún wa pé Bímpé ti lóyún. fún ta ni. ìyẹn lèmi ò lè mọ̀. Ah, oyún. then shock tó nìyẹn ó fẹ́ bà nǹkan jẹ́ lára but we are able to revive her àti try láti stabilize ọmọ yẹn nǹkan tó jẹ́ ká ṣe fi keep ẹ̀ sí bíbá yìí ni a ah, kò lè sáré release ẹ̀ fún yín báyẹn. àgbákò rí o ah bọ̀bọ̀ fún ọ̀nà yẹn ló máa dàgbé lóyún fún yẹn. Ah. bọ́yàn agbádùn mi tó. ẹ má wọlé. chief ẹ calm down ẹ má stress ara yín ṣá o. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí gbogbo kan tí mo ti ń sọ̀pọ̀ tẹ́lẹ̀ náà ni òótọ́ ni pọ̀ bó ṣe jẹ́ gangan ni pé ṣe rí dúpẹ́ lóòótọ́ lóòótọ́ kò ṣe ìyàwó mi kẹfẹ́ mi ni afẹ́ra wa rí ni ṣé ti yín sà nígbà yẹn dẹ̀ rí èmi fẹ́ fẹ́ lóyún fún mi ó ti yín sà ó yẹ wá lóyún yẹn èmi ní kó filẹ̀ nítorí mi ò lówó ní mọ́tò mi ní kankan. so torí pé wò lówó lẹ́sẹ̀ sọ pé ọmọ bàbá olówó tó fẹ́ fẹ́ ọkọ lẹ́sẹ̀ lọ sẹ́ẹ̀tì ẹ̀ fún mi. sà gbẹ́jẹ́ ìṣàrà ń sà ìjọ sà ìjọ. kí ní sùúrù ẹ má bínú sà láti jọ èmi ò ní sùúrù ẹ má bínú sà bóyá kàn ti fìbọn fọ gbogbo ẹsẹ̀ tí màá ní sùúrù. ẹ ṣe sà ìjọ sà ìjọ ìṣàrà ẹ fún yìí ìjọ tó lọ ṣẹ́rí dúpẹ́ gangan ó wá sọ pé báyìí ṣe ibi ká jọ rẹ̀ ó ti ó wá padà wá bí ọ̀rẹ́ òun bí ń bẹ́ẹ̀ ó ti sà pé ó ní boyfriend lóòótọ́ kó tá gbà. ok ẹ dẹ̀ àbí láti gbà. bẹ́ẹ̀ ni sà mo àbí láti bẹ̀rẹ̀. ìwọ fún àná ìní ẹ̀ mú sọ. ẹ ní sùúrù sà èṣù ló lómi fẹ́rẹ̀. má sọ pé kí ní sùúrù mọ́ tí màá ní sùúrù lájọ mi ti ní ṣe é léṣe ni àbí kí ló ń sọ yìí. ẹ ṣe sà ẹ ṣe sà ẹ ṣe so nígbà tí mo wá lọ bá bí n pé tá a bẹ̀rẹ̀ mo á gbà ọmọ dáadáa ní jíde o. owó wà lọ́wọ́ ẹ̀. irọ́ mo ṣe tó sà pé wọ́n mọ́ dáadáa ní bí kò mọ́tà plan yẹn ò dáa o èmi àti ẹ̀ àwa fi fall in love mi ò gbá o. tó wá padà lọ bá dúpẹ́ àbí. rárá sá o dúpẹ́ ló tún wá ń bà jà pé ẹ tún máa gbóló ẹ̀ mú dẹ nínú mi ò lè ṣe bẹ́ẹ̀ o èmi fẹ́ fẹ́ bí n pé ni o bọ́dún pé jẹ́ ká mọ̀ wípé tọkọtìyàwó ní o ti bí ẹ ti bímọ ah, náà. ọlọ́run àrọ ni kò bímọ fún mi rí o ẹbẹ̀ lọ́wọ́ anybody o ewé ẹ̀gbọ́n mi lọ́wọ́ bí gbogbo èèyàn yẹn ẹbẹ̀ lọ́wọ́ gbogbo ọlọ́ọ̀bẹ kọ́ fún yín gbogbo ọlọ́ọ̀bẹ kọ́ fún yín lẹ̀ kò dáhùn mi o kò bímọ fún mi o ọlọ́run irọ́ ló ń pa mo ti rà kí èmi àti ní pé ti plan máa fẹ́ fẹ́ra wa do ẹ̀ lọ ṣe. mo ti confam ẹ pé you are a confam criminal ah. confam criminal gbogbo mo ṣe treat ẹ ọmọlúwàbí mo rí pé your your mind is hard. ọ̀tọ̀ ni mo sọ. very soon àá sọ orí ìyànta jẹ́ fún ẹ inú ọkọ̀ farm criminal ni you get you get you get from us. ọ̀gá tó pa ẹ̀sà. pẹ̀lú gbogbo ìwádìí tá a ṣe chief ó fi hàn yí pé òótọ́ díẹ̀ wà ń bẹ̀ lóòótọ́ ni wípé dámiláre àti dúpẹ́ wọ́n ti fẹ́ra rí wọ́n dẹ̀ ti break up ṣùgbọ́n torí pé ó fẹ́ gbá ọmọ yín ló ṣe set dáre bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn sà. Eh, but officer ibo ni ilé ayé yìí lọ gbọgbọ yóò kò yé mi kí ni àwọn ọmọ ọ̀sìn fẹ́ sọ ilé ayé yìí dá kí ni wọ́n ń forí ra wọn rò ọ́fíìsà. chief eh? ṣe rí dúpẹ́ yẹn hmm. òun ni criminal Hmm. lóòótọ́ ló jẹ́ pé ó set dáre sọmọ yín ni. káyìn imagine. màtọ́ dẹ̀ mí tara wọn dáre padà fall in love pẹ̀lú ọmọ yín ó lọ́ọ̀fọ̀ ọmọ yín gan ni o. Ah. how are you titi. fine sir. how are office. fine sir. ṣe gbogbo nǹkan lọ smoothly. yes sir. Ah. sórí wáyé tí n fi ránṣẹ́ pè é mo fẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ kan ni uh, assistant uh, general manager yín. níbi iṣẹ́ sá. bẹ́ẹ̀ ni jọ ó máa ṣe nǹkan kan fún mi. Hmm. kí ni ẹ sá. kì í ṣe nǹkan tó le nǹkan tí iṣẹ́ obìnrin náà ni òun ló jẹ́ kí n ránṣẹ́ pé ẹ̀ o ṣàmọ̀ pé òun àtọmọ mi wọ́n ń fẹ́ra wọn. bẹ́ẹ̀ ni sá. ìròyìn wa ń tó mi létí wípé ó láìkó obìnrin wípé ó ti láìkó obìnrin jù but uh, mi ò fẹ́ gbàgbọ́ so òótọ́ ọbẹ̀ lèmi fẹ́ mọ̀ ń sìn ìwọ dẹ̀ ni o lè help mi jọ èmi eh, ò fẹ́ mú bì mo fẹ́ mú gangan fẹ́ mú lọ́rùn ọwọ́ gangan ọmọọṣẹ́ ti fẹ́ bẹ̀ mo mọ̀ pé ó máa le díẹ̀ fún ẹ mo fẹ́ kó how do I put it mo fẹ́ kó kó bá mi seduce ẹ eh, eh, eh, obìnrin ni ẹ̀ náà ìzẹ̀tí tó lè ṣe fún mi ó ti yẹ mo fẹ́ mo fẹ́ mu mo fẹ́ mu dáadáa. bọ́sà ṣé kò dẹ̀ ní sí any problem nínú bá ṣe kọ́ bẹ́ẹ̀ ṣá. no problem bíi ti báwo ah o mọ ète tóbìnrin máa ń lò ní tó bá wà ní ọ́fíìsì lọ bá ń bẹ̀ kó ó mọ nǹkan tó ń pè ní kéèyàn sí dùsẹ̀ yẹn. ó yé mi sàbọ̀ mo kàn wò pé kó má lọ ṣẹlẹ̀ gangan ni. no no mi ò ní kẹ́ sọ di reality o kò tí ì yẹ èmi kàn ní the evidence tí n fẹ́ lò against ẹni so um, mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ because ó ń bọ́dà mind mi. ẹ bó lè fẹ́ jẹun ṣé oúnjẹ gangan ni àbí lè tó fi wọn mi. tẹ bá ti fẹ́ jẹ ń bẹ̀ eléyìí náà ò lè fún mi jẹ àná. wọn fún ìjẹ náà kí ló dé. ṣé káàtẹ sọ pé mo fẹ́ jẹ eléyìí náà níbo láti máa ṣe. bí ìbá láti máa ṣe o. o máa mí ilẹ̀. mo mí ilẹ̀ ọ̀gá. ọ̀gá. ìṣìmà kóra nìkan mi kọ́. Ah. gbogbo nǹkan ni mo ti test ẹ in fact mo fowó test ẹ ah. mo tún lo àwọn nǹkan kan ọ̀nà míì láti fi test ẹ bí a máa màá bẹ́ẹ̀ rí mú bóyá èèyàn tó tí mo lè fẹ́ ọmọ fún ni ọmọkùnrin gbogbo test mo ṣe fún ló ló yege gbogbo nǹkan ti fi dánwò kò sí tó tó tó fẹ́ nínú ẹ̀ ìyẹn ló jẹ́ kí mi rò wípé ah kí n kú ṣe wedding fóun àtọmọ mi so that uh, a lè ní fọkànbalẹ̀ but as it is now i don't know what to do. chief ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè má disturb ara yín ọmọ yín ló máa determine. lọ́nà o. yes òun ló máa sọ pé òun sì nífẹ̀ẹ́ dáre àbí kò nífẹ̀ẹ́ dáre mọ́ torí pé a lè fọ́ọ̀sẹ̀ kó fẹ́ tí ò nífẹ̀ẹ́ tó bá sì nífẹ̀ẹ́ dáre iṣẹ́ ìwádìí wa fi hàn pé dáre fẹ́ràn ẹ̀ kọ́ go ahead. dúpẹ́ òun ni a gbọ́dọ̀ fi jófin. ọ́fíìsì ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀. kí ló dé. ẹ fi ìdájọ́ lẹ̀ fọlọ́run ọlọ́run lọ bẹ lẹ́sàn. ẹ sà kírú nǹkan báyìí má tún bá ṣẹlẹ̀ ni ṣe rí tí a bá fi jófin kì í pa fẹ́ gbé lọ sílé ẹjọ́ kó kàn ṣe ìwé wípé òun ò ní dà wọ́n láwọn mọ́ what of tó bá tún lọ gbẹ̀yìn ṣe nǹkan míì hmm. but tó bá ti ṣèwé undertaking ló máa sign pẹ̀lú ìjọba adẹ́wà ní police station okay máa kọ́ọ̀bù ẹ̀ láti má ṣerú okay ṣerú atrocity yẹn mọ́ lọ́jọ́ míì. okay okay i think you have a point there um, yes yes okay sir. ẹ jò sá ẹ má mú mi lọ. no no no o rí pé fúnra mi ni mo wá nọ́mìnì kò jẹ́ kí n rán àwọn boys wa ni kó kọ̀ dọ́fíìsì wa kó kọ̀ kọ́ undertaking pé àwọn kìíní ò ní ṣẹlẹ̀ mọ́. mi mọ kókó pa gbogbo nǹkan tẹ́ ń sọ yìí àǹtí mi ló ní kí n máa ṣe àǹtí mi ẹyin dá. kó wà lẹ́yìn ẹ̀ ẹ̀gbọ́n ni mo ní kó má ṣe mí kí n ṣe mí dárúkọ. kò sí ìṣù náà rárá kó kàn dọ́fíìsì wa kó kọ́ bọ̀wé ipe nǹkan kan ò ní ṣe tọkọ síyàwó fún àmì ni mo wá tí máa ní káwọn bọ́ọ̀sì yẹn wá wọ́n lè rọ fáńdù ẹ̀ so mi oh. mọ gángan pọ̀rọ̀ tó wà nílẹ̀ ìyá tí mi lọ ń kọ́ mi gbogbo gángan. àti ilé òṣùwọ̀n ló ń pariwo wọlé ti pọ̀jù àti òṣùwọ̀n ló ń pariwo ewu ọ̀dọ́ ọlọ́pàá jáde ṣe kókò débẹ̀ kó tọ́ bọ̀ wí pé nǹkan kan ò ní ṣe ọkọ àtìyàwó ló bá tọ́. ojú yẹn lọ ẹ ti yẹn lọ kí ni problem tó ní. àǹtí mi máa lajú ilé kan máa mú mi lọ. èmi á máa dúró díẹ̀ ní ọmọ fàdúrà rẹ̀ lọ́wọ́ tó bá ti dọ́fíìsì wa kò fọ. pé ókè o ẹ kó ìtèmi alákòóbá ah, ah. ṣé ìgbà tí màá tẹ̀ sọ́fẹ́ pé kò ṣe nǹkan ìwúwo lọ́pọ̀lọ́ pé kò yẹ kò ṣe bẹ́ẹ̀ ni ah, ọlọ́run bá mi sìn ẹ lọ ẹ má jẹ́ kó pẹ́ dé o màá máa dúró díẹ̀ lé. dáńdáre sórí ọ̀nà tọ́lọ́run bá sọ pé ẹ̀dá máa fi pàdé ara wọn lé ayé ó di dandan ká pàdé nítorí pé òun la lè wí lè ṣe àbí kò yẹ ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ti wá ṣẹlẹ̀ ìfẹ́ yín kò ti tẹ̀lé ẹ̀ lábàwọ́n so ó jẹ́ nǹkan tí mo mọ̀ pé ọlọ́run ń lọ́wọ́ sí àbí kò yẹ yín mo wá ń gbà ládùúrà wípé ìfẹ́ tẹ ní síra yín èṣù níwọ̀ oyún tó wá wà níkùn ìyàwó ẹ̀ bí wí ṣe ń bọ́ lára igi tí ò nígi lára bẹ́ẹ̀ lọ́lọ́run máa bá a ṣe fún ẹ agbóhun ìyá agbóhun ọmọ lágbára Ọlọ́run àsìkò tẹ́ wàá mọra yín ẹ mọ̀ sí dáadáa ẹ mọ̀ sí ìlọsíwájú bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe dámiláre inú mi dùn gidi gan pẹ̀lú ìyá tó kọ́ sọ́mọ mi Ọlọ́run á nífẹ̀ẹ́ wọ̀ náà kò ṣe máa jẹ́ nìyẹn lágbára Ọlọ́run dámiláre ìwọ wa ni mo bá lọ́rọ̀ báyìí ìyàwó ẹ ti finú ṣoyún ìfẹ́ yín dẹ̀ ṣì wà bó ṣe wà ṣé ẹ wá ní ṣe ìgbéyàwó ni àbí báwo kò yé mi. a máa ṣe sà ọwọ́ yín ló wà sà. ó dà ọwọ́ mi ló wà ọwọ́ mi dẹ̀ ti kọ́ nítorí pé ìwọ náà ní àwọn àgbà ńlẹ̀ àwọn òbí ẹ wà ń bẹ àwọn fámìlì wà ń bẹ nǹkan tó máa ṣe fún mi ni pé. Pe màá fẹ́ kó lọ bá wọn àwọn fámílì yín àtàwọn òbí ẹ̀ wípé ìgbà wo ni ká mọ́jọ́ sí àwa ti ṣetán ọ̀dọ̀ yín ló kù sí. mo understand yín sir màá sọ fáwọn tó yẹ kó ń and i'm very sure pé kò ní pẹ́ màá get back sí sir okay. and i'm very sure náà pé bó ṣe rí lọ́dọ̀ yín náà ló máa rí lọ́dọ̀ wa. àmín àmín mm-hmm. kò ní sí wàhálà kì í ṣe ti ọ̀rọ̀ olówó dé o agbára ọlọ́run gbé gbogbo nǹkan tó wà lẹ̀ kọ́kàn fún wa lọ́jọ́ tá a máa wá kùlù bọ̀dì. ọkùnrin mẹ́ta <laughs> ìgbé ẹ tẹnumọ́gi báyìí àtìgbà tó gùn <laughs> dámiláre ṣé ó dá bẹ́ẹ̀ ọmọdé mi ti ń rebọ ọdẹ wa mú.